الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba yìí tó ṣe pé òun náà ni òní ọ̀pẹ oore tó ga jù tọ́lọ́run ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run kó gbé wa dìde ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run kó ṣe wálé ní àlìjánná pẹ̀lú sábàbí Islam lẹ́yìn wá gbà náà oore tó tẹ̀lé òun náà ni oore amúnú ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba ṣe fún wa lágbègbè wa tá a wà yìí kí ọlọ́run máa yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọlọ́n kó bá wa ṣe sí agbègbè yìí gbogbo àwọn agbègbè tí ó sì fọ̀kànbalẹ̀ ń bẹ kọlọ́n kó bá wa fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ní mọ́tòlẹ̀ àáfíà ìdẹ̀kùn àlàáfíà tí ọlọ́run ọba tó ṣe fún èmi àti ẹ̀yin tá a fi lè jókòó báyìí láti lè máa ṣe títí nǹkan tí a fi rí láadá níwájú ọlọ́run àbẹ̀lọ́run kọ́lọ́ má gbà láfíà náà ní ara wa níta wá ń ṣe iná ọlọ́run yarí láadá lọ́dọọdọ ọlọ́run pẹ̀lú ẹ̀ gbogbo àwọn tí ò ní àlàáfíà kọ́lọ́n kó bá fún wọn ní àlàáfíà àbẹ̀lọ́run fún bara wa sọ̀rọ̀ ti tòní kí ọlọ́run kí ó darí èmi tí màá máa bá wa sọ èyí náà tí ẹ máa gbọ́ kí ọlọ́run bá kó bá a fún yín náà ní àgbọ́yé ọ̀rọ̀ náà kọ́lọ́n jẹ́ kí ọ̀rọ̀ náà ó jọ wúlò fún èmi àti ẹ̀yin la haula wala quwwata illa billahi al-aliyyil azim. lánàá tafsiri wa inú suratul Isra lọ́wọ́ ìparí aya ninety seven òun náà ni àti bẹ̀rẹ̀ tẹ̀síìrì lánàá ìyẹn láti bí màwáhùn jahannam òun náà ni àti bẹ̀rẹ̀ tẹ̀síìrì lánàá wọ́n kà fún wa tó ti pé a máa bá tẹ̀síìrì títí òní a máa bá lọ abẹ́lọ́hún kí ọlọ́run kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà bisimilahi. ọlọ́run ní àwọn tí wọ́n ṣe kèfèrí tó jẹ́ pé sísọnù wọn kò wá láti ibì kankan ọlọ́run ọba nímọ̀ sí so ìmọ̀ ọlọ́run ọba ń bẹ nípa sísọnù wọn ó sì ti wà nínú tọ́lọ́run ọba ti kọ́ọ́lẹ̀ pé wọ́n ó sọnù ṣùgbọ́n iṣẹ́ ara wọn òun náà ni wọ́n fi sọnù so àwọn náà ni wọ́n ṣiṣẹ́ yẹn fún ara wọn so látara bẹ́ẹ̀ màá wá hum jahannam ààyè wọn tí wọ́n máa wà òun náà ní náà já ànàmà. ọlọ́run ọba ní nígbà tí iná ti ń bẹ nínú ara wọn tí ń jó wọn lára nígbà tó bá jó ara wọn kanlẹ̀ iná yẹn ó kú nígbà tí iná ti ń bẹ lára wọn tó bá kú àtúnwá mú awọ ara wọn á tún ní kó tún padà sí bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọlọ́run tún wá ní kí á tún wá ṣàlékún èyí tó jó wọn délẹ̀ yẹn èyí tí ọba tún wá lẹ́yìn ìgbà náà yóò tún lágbára ju èyí tó kọ́kọ́ jó wọn délẹ̀ ń lọ ọlọ́run ní á ṣàlékún fún wọn nǹkan tí a ti kò tọ́jẹ́ iná yóò tún bẹ̀rẹ̀ sí í jó bọ́dì wọn. No. ọlọ́run ní dhalika jazaa'uhum ọlọ́run ní ẹ̀san tí ó máa jẹ́ tiwọn nìyẹn èyí tó jẹ́ pé Ẹ̀sán náà kò ní í dá nígbà kankan ọlọ́run ní kí ló wá fà á nítorí pé wọ́n ṣe kèfèrí sí àwọn àmì àwọn ọlọ́run òun ló fà á. ọlọ́run ní jáde lẹ́nu òun náà ni wípé ṣé nígbà tá a bá ti di àwọn eegun nígbà tá a bá ti di eegun tó ti ju ṣé nígbà náà àìnà. ṣé àwa jẹ́ ẹni tí wọ́n tún wá gbé dìde tí àwa jẹ́ kọ́líkọ́ńtì jadidan a wà jẹ́ ẹ̀dá èyí tó jẹ́ pé bá a ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wọ́n mú wa wá ṣùgbọ́n nígbà tó jẹ́ pé wọ́n tún ti mú wa padà bẹ́ẹ̀ àfi wá ń jẹ́ ẹ̀dá tuntun náà. ọlọ́ni sí àwọn wọ̀nyí ò ti mọ̀ ni wípé ẹni tí ń jẹ́ Allah ọba tó jẹ́ pé òun ni ó dá sánmà àti lẹ́ẹ̀lẹ̀ ṣé wọn ò mọ̀ wípé ọba tó lágbára ni kọ́ọ̀dìrù. ọba tó lágbára àti dá àwòrán wọn padà gẹ́gẹ́ bí wọ́n ti wà lákọ̀ọ́kọ́ tí ó fún wọn bẹ́ẹ̀ ní àwòrán wọn padà bẹ́ẹ̀ ọba tó lágbára ẹ̀ ni. ṣe bọ́lọ́wọ́n ọba yìí ló fún wọn ní time tí wọ́n ó kúrò lórílẹ̀ ayé ó fún wọn ní time tí wọ́n ó gbé wọn dìde time yìí dẹ́ ni kò sí èméjì ń bẹ́ẹ̀ tó bá ti dé yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ọlọ́ni àwọn tí wọ́n já lábòsí wọ́n kọ ìnígbàgbọ́ sọ́lọ́hun ṣùgbọ́n wọ́n wá lọ tú sí ìmáṣe kèfèrí sọ́lọ́hun năm ọlọ́run ní kànábí ó sọ fún gbogbo àwọn tí wọ́n àti gbogbo mùsùlùmí náà lápapọ̀ ẹ̀yin èèyàn àdámá yín ni wípé tí ẹ bá ń kọ̀ǹtró kọ̀zá iná rámàtí rọ́bì nǹkan tọ́lọ́run ọba tó kó gbogbo àwọn ọ̀rọ̀ ilé ayé sínú ẹ̀ ọlọ́run àni ẹ̀yin èèyàn mo fún yín ẹ̀yin ni kẹ́ ẹ máa kọ̀ǹtró rẹ̀ ọlọ́run tẹ́ ẹ bá ń kọ̀ǹtró rẹ̀ ọlọ́run ni idan. ọlọ́run ni mo mọ̀ pé ẹ tún sahun kọ́ṣí atali ìfà ẹ máa ní ìbẹ̀rù tí máa ṣẹlẹ̀ sọ́mọ ènìyàn látara nínáwó. òun náà ni pé kówó ọmọ dínkù àbí kówó ọmọ tán ẹ máa níbẹ̀rù yẹn. ọlọ́ni ọmọ ènìyàn kọ̀túrọ̀n bàkìlàn sọ mọ̀dọ́ yìí kan sọ ọmọ ènìyàn ẹni tó jẹ́ wípé ìmọ̀ àyà òun ni. ẹni tí máa fún ìfún kankan ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ni lọ́mọ èèyàn jẹ́ àwọn èèyàn kan wà dágbé mọ̀dọ́ yìí kú ni wọ́n wọ́n ní àpáyé gbogbo wa lówó wọ́n ní àpáyé gbogbo wa lọ́lá láyé pé àwọn tó bá ti lówó lọ́wọ́ àwọn pé ọ̀dọ́ tí wọ́n nìkan ní kọ́ wà káwọn kan máa jó lòsì wọn ò ní fẹ́ tí wọ́n ti sọ pé ọ̀run gbogbo ayé lè fi dàgbò lówó rè wọ́n ní rárá kọ̀tú rọ̀ lọ́mọ ènìyàn sọ yọ̀bẹ̀ káwọn kan sáà máa jẹ́ pé kí wọ́n jẹ́ ẹni tí kò ní dọ́dọ̀ wọn kọ́dọ̀ ẹlòmíì àtúmọ̀ jẹ́ kí nǹkan ọmọ dọ̀dọ̀ ara rẹ̀ gan ibi tó tún máa kówó jọ dé yẹba sọ fún wa lánàá àbí kọ́ má jẹ́ kí nǹkan dọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ sọ àbí kọ́ má jẹ́ kí nǹkan dọ́dọ̀ àwọn tí wọ́n súnmọ́ àbí kọ́ má jẹ́ kí nǹkan dọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n bá gbé pọ̀ àtàwọn tí ó wà lórílẹ̀ ayé náà. ọlọ́ni àwa la fún Musa ní àwọn àmì mẹ́sàn-án sọ oríbitá bátẹ́pù sílídìí lánàá nìyẹn a sì ka mẹ́sẹ̀ẹ̀sán fún wa lánàá ọ̀pá a kà fún wa ení nìyẹn ọ̀dá tó jẹ́ pé nǹkan oko wọn máa bàjẹ́ èjì nìyẹn odò ìtọ́lọ́run fi gbé fèrè àwọn tó fi tẹ̀rì síbẹ̀ ó mẹ́ta. bẹ́ẹ̀ náà ni iná tí yọ lórí àwọn èèyàn ọlọ́run ọba ni wọ́n máa yọ lórí àwọn ọmọ bani Isra'il torí pé wọ́n tẹ̀lé Musa bẹ́ẹ̀ ni ọwọ́ tọ́lọ́run ọba fún Musa kọ́ máa nà jáde kó máa rí màlẹ́ ń ni ọlọ́run ní kí ẹ̀jẹ̀ kọ́ máa sàn láàrin inú ilé àwọn èèyàn kí wọ́n rí nígbà tí wọ́n gbà Musa bẹ́ẹ̀ náà ni omi àgbàrá ọlọ́ni kọ́ máa sàn wọ inú ilé àwọn èèyàn nígbà tí wọ́n gbà fún anabi musa gbogbo eléyìí ló tò tẹ̀léra wọn fún musa èyí tó gbẹ̀yìn tí fìràwọ́nà fi parẹ́ òun náà ni odò alibaharu ibẹ̀ ni fìràwọ́nà ṣe kíni ọ lọ parẹ́ sí sọ̀rí àmì mẹ́sẹ̀ẹ̀sán yìí òun náà ni a kà fún wa ní àná so wọ́n bẹ̀rẹ̀ sí káyà fún wa nísìnyí àbí ayé àbí méjì àbí mẹ́ta orí bẹ́ẹ̀ náà láti bẹ̀rẹ̀ tẹ̀sí inú swati sọ̀rọ̀ Quran seventeen ó wá jẹ́ aya one hundred and one. ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa ntí ọlọ́run ọba ṣe fún anabi Musa alayisalaatu wasalaam àwọn nǹkan tí ọlọ́run ọba jẹ́ kí àwọn èèyàn rẹ̀ orí tó jẹ́ àmì tó jẹ́ pé ọlọ́run ọba fẹ́ fi gbé ẹ̀rí dìde fún àwọn tí wọ́n ò gbà gẹ́gẹ́ bí irú ẹ̀ náà ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí Mákà èyí tó jẹ́ pé àwọn náà wọn gbà fún àwọn náà gbà fànàbì àwọn tí wọ́n jẹ́ kèfèrí Mákà èyí tó jẹ́ wípé àwọn náà wá ń wá pé kí ànábì ò mú àwọn àmì wípé kí ànábì ò mú àwọn àmì wá kó tó di pé àwọn máa gbà. so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba olóhùn fún àwọn èèyàn Musa ní àmì mẹ́sàn-án mo ti wá ka àwọn àmì mẹ́sẹ̀ẹ̀sán fún wa ṣùgbọ́n àwọn tó ń jẹ́ àwọn àfáà tabanka tí a tẹ̀síìrì míì lọ a lè bá àwọn ọ̀rọ̀ mẹ́rin kan nínú ẹ̀ tó wá jẹ́ pé àwọn mẹ́sẹ̀ẹ̀sán tí mo kà yìí wọ́n lè fi kan dípò ẹlòmíì lè ti mẹ́rẹ̀ẹ̀rin wọlé kó yọ àwọn mẹ́rin míì kó bẹ́ẹ̀ ṣùgbọ́n àbíkọ́ yọ ẹyọ kan kó fi kan rọ́pò nu àwọn nǹkan mo fẹ́ kà lẹ́yìn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọ̀nà nìkan tá à ń pè ní àtọ́msù àtọ́msù ọ̀nà alákọ̀ọ́kọ́ kí là ń pè ní àtọ́msù òun náà ni kí èèyàn pa nǹkan rẹ kéèyàn pa nǹkan run so àwọn kan máa kọ́ síbẹ̀. Si nítorí kí wọ́n kọ́ síbẹ̀ òun náà ní pé lára àdúrà àti Musa ṣe nígbà tọrọ fíríàwọ náà tó sú Musa ó ní wọ Ọlọ́run itmis ala amuwaalihim washdud ala kulubihim fala yuminu ata yara ule adabal aliyim ó ní owó ló ń gun àwọn Fìràáhùn ọlọ́run bá mi pa gbogbo owó wọn run ọwọ́ ni ìwọ ọlọ́run Fìràáhùn ó ti ó ti ṣe gàǹtà sí ọ jù ìwọ ọlọ́run bá mi dí ọkàn Fìràáhùn kó má lè nígbàgbọ́ mọ́ má jẹ́ gbàgbọ́ wọnú ẹ̀ má ó dìgbà tó bá tó rí ìyà tí ó máa jẹ lọ tí ó máa ta tí ó máa ró lọ kó tó sọ pé òun ò ní gbàgbọ́ ọlọ́run sì gbàdúrà kíni o Mùsá gbogbo dúkìá tí Fíráúnù ní ó dẹ̀ pé ọlọ́run ọba ọ̀pá rẹ ṣùgbọ́n ọlọ́run gbà kúrò lọ́wọ́ rẹ̀ ó sọ di ti kíni ọ ọlọ́ni wa àwòrán á kọ́ọ̀mán àkọ́rí ni ajé káwọn èèyàn mi ọmọ lù ú sọ ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run sì fèrè dídí kí ni ó fèrè àrùn lọ́kàn ìgbàdo tó rí ọlọ́run ló tó sọ pé òun nígbàgbọ́ sọlọ́run tọ́lọ́run dẹ̀ ní ìmánì yẹn ò lè ṣe kí ni ó kò lè ṣe láǹfààní mọ́ ẹni wàá kọ àtọ́mùsù síbẹ̀ nítorí kí wọ́n kọ síbẹ̀ nìyẹn ṣùgbọ́n tabalọ́nà bá pa dúkìá wọn run ìtọ́parẹ́ sínú omi lásán lálẹ́ sọ bóyá àwọn ẹ̀sìn wọn tí wọ́n kó wọ́ọ́ inú bẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé kẹ́límà eléyìí kìí ṣe nǹkan tó ń pè àwọn afáàní kò ní ìdíkọ́ wọ inú àwọn àmì tó jẹ́ pé ó ṣẹlẹ̀ sí ànábì Musa ẹgbẹ́ nìkan kan sọ yìí pé washdud ala qulubihim ẹnìkan ọkọ síbẹ̀ pé àdúrà Musa náà ni pé kọ́lọ́n fi èdìdí kó dín wọn lẹ́mìí ẹnìkan ọkọ ara àmì ọlọ́run náà ni kọ́lọ́n dín wọn lẹ́mìí ẹnìkan onígbàgbọ́ tí wọ́n fi parun ẹnìkan sọ pé ẹjẹ́ á fi dídín wọn lẹ́mìí síbẹ̀ asahamu tom sudan mukini o so asidatu ala kulubihim rògbélé clear sí ọba wọn sọlẹ́yìn wa gbà náà ètò tẹ̀lé onáà ní alẹ́ hajaru ẹlòmí a máa kọ òkúta síbẹ̀ sọ kí ni wọ́n ń pè ní kí ni nǹkan ló òkúta òun náà ni wípé nígbà tí anabi musa alayhi salatu wa salam tó ń kó àwọn bànú Israel tó ń kó wọn lọ tó ti kó wọn tán ti kọjá lórí omi tán wọ́n wá ń lọ lórí ilẹ̀ wọ́n rìn lọ ìtàn tó gùn nù nǹkan ni wọ́n sọ níbi àtisọ́rọ́ ẹ̀ náà sẹ́yìn àtisàlàyé fún wa sẹ́yìn àwọn èèyàn yìí wọ́n ní bùkátà sí omi ànábì Musa ọlọ́ni idrib asọ́ kalhajar ọlọ́ni fi ọ̀pá rẹ̀ fi lu òkúta àpáta ó sì fi lù ú ọlọ́run á ní kó máa sàn jáde àwọn ọmọ bani Israel ẹbí méjìlá ni wọ́n twelve tribes bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú ti mọ ẹbí ẹbí tó ti wá so family wọn tó wà extended méjìlá kí ni ò ní wọn so ẹnìkan wọ́n dẹ̀ máa ń wà pẹ̀lú ra wọn ni ẹbí kọ̀ọ̀kan máa wà pẹ̀lú ẹbí kọ̀ọ̀kan máa wà pẹ̀lú ẹbí kọ̀ọ̀kan máa wà pẹ̀lú ra wọn báwọn ti máa ń ṣe ayé tí wọ́n ní ẹ. so ọlọ́run bá wa ní kí òkúta yẹn kọ́ máa somi jáde lọ́nà méjìlá so ọlọ́run fanfàjára ti mínú ìsinata aṣọ́ta àyìnà ọ̀nà méjìlá ọlọ́run kí nǹkan máa sun jáde ń bẹ̀ so látara bẹ́ẹ̀ ìran kọ̀ọ̀kan wá mú ẹnu kínní kọ̀ọ̀kan omi wá ń jáde sí wọn ní ẹnu ń bẹ so àmì ni nínú àwọn àmì ni ṣùgbọ́n àmì yẹn ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run ti pa fìràhàn náà torí ẹ̀ kò ní jẹ́ kí ni ọ ara àmì tá a máa kà síbẹ̀ tabara àwọn tó bá kọ́ síbẹ̀ so àárí tí wọ́n kọ́ àní kà síbẹ̀ nítorí òye ká kà síbẹ̀ nìyẹn àmì tá à ń sọ ni pé kọ́bla àlàákì kí ni ọ fìràhàn síwájú ìparun fìràhàn orí gbogbo àwọn tá a kà síwájú yẹn lẹ́yìn wá gbà náà òun náà ni alijabalu òkè ọ̀tọ̀ ni alihajaru ọ̀tọ̀ ni kíni ọ uh, alijabalu òkè sọ òkè òkè yìí kíni nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú kéde pé àwọn tán jáàbá ní Israel ìgbà tí Musa lọ tó lọ gba òfin rẹ̀ wá tọ́lọ́wọ́n bá fún Musa ní ìwé tó mú ìwé dé àwọn abanisrọ yìí ní àwọn ọgbàwé sọ wọn làwọn ò ní díẹ̀ kí Ọlọ́run á ṣe fún wa Ọlọ́run á rọ fa òkè sókè orí báyìí wàá ṣe tẹ́tà kan di jábàlá Ọlọ́run ni àwa gbé òkè rọ̀fọ́n àná di jábàlá òkè kan wà Ọlọ́run gbé òkè náà ó gbé wá síbi orí wọn báyìí sọ ọlọ́run tẹ́ ẹ̀ bá ti gba ìwé tí Musa mú wá òkè ní ọjà bọ́lé yín lórí so òkè yẹn wá wà lórí gbogbo wọn báyìí tí wọ́n ń wo báyìí tó fẹ́ já bọ́lé wọn lórí báyìí ẹ bá fẹ́ lọ tọ̀nù wọn òkè wọn tẹ̀lé sọ ó ń tẹ̀lé wọn káàkiri nígbà tí yẹn wọ́n sùpà lójú sẹ́mà ní sẹ́yìn ló fẹ́ sáfósùpà tí ń sáré lọ ẹgbẹ́ sùpà wọn lẹ́gbàá rẹ pé ń tẹ̀lé yẹn ni <laughs> bẹ́ẹ̀ ọlọ́run bá ti ṣe àpáta òkúta yẹn so <laughs> ọlọ́ni ẹgbàáwé yìí wọ́n gbà tipátipá so ọ̀dọ́gbẹ́ni kọ̀ọ̀kan wa náà ọ̀dọ́gbẹ́ni kọ̀ọ̀kan wa kágbé àsìkò òrùn bá tó tó kùtà yẹn bá ń yọ lókè lẹ́dọ́ lórí ẹnì kọ̀ọ̀kan tó fẹ́ là lórí mọ́lẹ̀ so ó gbàdúrà tó kírun tẹ́kọ́ lórí pé òkúta yóò sí bẹ́ẹ̀ mà sẹ́yìn pé dé ọkọ lọ yẹn júnù <laughs> ṣùgbọ́n ni pé àwọn Banu Israel ọlọ́run ọba ó gbé òfin lé wọn lọ́wọ́ ó ní wọ́n gbà tipátipá wọn ò sì gbọ́dọ̀ mọ́ gbà bẹ̀tẹ̀ àwọn ewúrẹ́ ló ń ṣe báwa yóò sì máa wò yán náà kọ́lé yóò tún máa ṣàbùrú ní àgbà lásìkò òrùn bá tó yóò dẹ̀ tún succeed yóò tún kọ́ mẹ́ àbúrò ní ṣe yóò tún máa gbádùn yóò tún máa ṣe gbogbo ẹ̀ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ bá bá ní Ísírẹ́lì ó kápá kó ṣe bẹ́ẹ̀ fún wa ó kàn fi wá lẹ́ni tẹ́gbẹ́ nǹkan kan máa dẹ́rù bàyàn tẹ́gbẹ́ ẹ̀rù tí bá ń bá yẹn yẹn olè yóò fi máa sáré lọ kírun tẹ́gbẹ́ bá ní ẹ bá tó kírun tán lẹ́rù yóò tó lọ tá lè ní kírun wa kò sẹ́ni náà èèyàn máa kí déédéé ni kódà àwọn ìwà tí lè yóò tètè máa kí torí pé kéèyàn òwe kí ó kó yọsẹ àtètè kó kùtà yóò tètè lọ náà kó ìbẹ̀rẹ̀ àsìkò lè yóò máa kí káàsì kó kó kó kùtà yóò tètè lọ kó wọn máa bá nǹkan tó máa ṣe so ara àánú ọlọ́run tó lọ́n ṣe fún wa nìyẹn àwọn ara àmì tó ara àmì tó lọ́n ṣe fún Musa ni ṣùgbọ́n kìí ṣe ara ti sí o àyà ti nítorí wípé lẹ́yìn ìgbà tí Fíráúnà parun tán yẹ́nyẹ́ oníkíni o òun ni Musa lọ gba ìwé níwé yẹn ni àwọn ọmọ bani Israẹli ò fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ lọ́ba fi mú kíní wa. ìtọ́jẹ́lẹ̀ kẹrin òun ni àríjìzù àríjìzù sọ àríjìzù ó wà ní àwọn àyà nínú àwọn ayatollah ti sọ ọ̀rọ̀ anabi musa sọ ọ sọ nípa àrùdí aka tẹfsiri mi dẹ́gbẹ́ yóò fi àrùdí jésù síbẹ̀ sọ àrùdí jésù general nǹkan tó ń túmọ̀ sí ni alẹ́ azab ìyà ìyà ní jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́hún fi ìyà jẹ èèyàn òun ń pè ní kí ni àrùdí jésù sọ gbogbo náà bá ṣe fún wọn yẹn náà ẹ̀jẹ̀ ń yọ kí ni kan ṣe kí ni ríjísù ni gbogbo ẹ ti bọ́ sí ọ̀ndà kí ni o àrùdí jésù sọ àwọn tó kọ kẹ́límẹ́tù ríjísù síbẹ̀ kò ní mú ìtumọ̀ kankan wá fún wa tó pé ìyà ló túmọ̀ sí sọ ọlọ́run bá fìyà jẹ wọ́n sọ ìyà tó dẹ̀ fi jẹ wọ́n náà nìyẹn ó má wọn nǹkan kan wá tó pé ó ń dààmú wọn bí ẹ̀jẹ̀ bí iná orí bí nǹkan kan àyàwó ọlọ́run fi jẹ wọ́n nìyẹn so eléyìí general ọ̀rọ̀ lásán ni kò ní ní ìtumọ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run wàlàkọ́dé àtẹ́yìn náà mú sàn ọlọ́run ní àwa la fún Musa ní àwọn àmì mẹ́sàn-án tó fojú hàn dáadáa ọlọ́run àwa la fún un náà. ọlọ́run á sọ fún ànábì wípé n ta sọ fún ẹ yìí lọ béèrè fásal lọ béèrè lọ́wọ́ àwọn bani Israeli àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí tí wọ́n wà nílẹ̀ màdínà pẹ̀lú ànàbì ọ̀rọ̀ ni kànàbì ọ̀rọ̀ béèrè pẹ̀lú ẹ̀ lọ́wọ́ wọn tàwọn àbánabi wà maka ọ̀rọ̀ ni kó àwọn ará màdínà ò sára maka wọn a sì máa wá sí maka náà ọ̀rọ̀ ni béèrè lọ́wọ́ àwọn abàní Israel kí àwọn kèfèrí náà káwọn náà lọ béèrè lọ́wọ́ àwọn abàní Israel pẹ̀tẹ́ àwọn àfa àwọn ni àwọn ni wọ́n béèrè lọ́wọ́ wọn àwọn tí wọ́n lè béè lọ́wọ́ wọn ni ulama bani Israel pẹ̀lú àwọn bíi náà náà bani Israel gbogbo bani Israel ló mọ̀ pé ọlọ́run bá fún Musa lámì mẹ́sàn-án nínú ẹ̀sìn àmẹ́tí sẹ́sìn dẹ́gbẹ́ kọ́ mọ́ nǹkan kan pa nínú ẹ̀sìn dáadáa ẹ bá béèrè béèrè lọ́wọ́ ẹlòmíì pé òpó ìsìlámù mélòó ni ó lé ní a ṣé ò ní tó méje báyìí so <laughs> so ara ọwọ́ àná àwọn tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ tí wọ́n ń kírun tí wọ́n máa ń pa ẹ̀sìn sọ̀rọ̀ jẹ́ pé àwọn àfáà ní ẹni tí ọlọ́run ọba ní kànáà bí obè lọ́wọ́ ẹ̀ tẹ̀kídùn dá sọ ni pé fásitì al ulama a bá ní Israel lọ béèrè ọwọ́ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ nínú àwọn tí wọ́n wà nínú tí wọ́n jẹ́ kí ni ọ àwọn Yẹhudi tí wọ́n jẹ́ àwọn Bani Israel sọ̀tọ̀ bá béèrè lọ́wọ́ wọn wọ́n sọ bẹ́ẹ̀ wípé ó wà nù nǹkan tí wọ́n ti kọ́ lẹ́ẹ̀lẹ́ wípé òfin mẹ́sàn-án bẹ́ẹ̀ àwọn àmì mẹ́sàn-án bẹ tẹ́kọ́ lọ́wọ́ bá ṣe fún ànábì Musa síwájú kí fìdáhánù tó ṣe kí ni ó tó parun sọ ọ wà bẹ́ẹ̀ ọ wà ní kí ni ọ ìdìjà ahùn. ìdìjà ahùn nígbà tí ànábì Musa tó wá bá wọn bí Kùránì ti mọ́ mu wá nìyẹn gbàtà wà wájú anadipa ulama àrẹ ìsìjà àhún ṣé kò kan anabi lọ anabi anabi wa anabi kọlọ bàtà anabi musa wa bá wọn anabi musa ò sì wà bá wọn tọ́wọ́ ní madina ó ní pé ìsìjà à kí ni ọ àbá àhún nígbà tá anabi musa wa bá kí ni ọ àwọn bàbá wọn àwòkọ́wòmọ̀hún àwọn èèyàn wọn tẹ́pẹ́ àwọn náà jẹ́ bàmí Israel bí ẹgbẹ́ wọn nígbà tí kíni ọ nígbà tí Musa wá bá wọn sókèlè sọ abáyìn omi wípé gbogbo kẹlímọ méjèèjì tó wà ń bẹ yẹn wọ́n ti pa nǹkan kan rẹ níwájú tó yẹ kó wà ń bẹ ṣùgbọ́n a ti gbọ́ yé torí ẹ̀ kùránì wá láti wá ṣọ́ọ̀tì ọ̀rọ̀ kéékèèké pé kọ́kàn wá fẹ́ ọ̀rọ̀ lójú so ó ti mọ̀ pé eléyìí èyí ó ṣe kí ni èyí ó ti gbọ́ yé nígbà tí Musa wá bá wọn pẹ̀lú àwọn àmì mẹ́sẹ̀ẹ̀sá yìí tí wọ́n rí gbogbo ẹ̀ tàn yányá ìyẹn ni wípé a rí wípé àmì yẹn wọ́n máa bẹ Musa pé kó bá wọn bẹ lọ́hùn táàmì kan bá ti wá yóò bá wọn bẹ lọ́hùn ọlọ́run máa mi yẹn kó bẹ mo fa sọ́lá kíní ìmọ̀ ti ń dá aláàmú ànábì Musa bá wọn tó bá ti bá abẹ lọ́hùn báyìí á di mùsùlùmí ni á gbà fún wọn Musa ni tí kíní ẹ bá ti lọ báyìí wọn ò tún nígbà fún Musa mọ́ ìṣesí wọn nìyẹn ẹyọ kọ̀ọ̀kan ni kíní yẹn ń wá lọ ń wá lọ ń wá gbogbo àwọn tá à ń sọ nípa iná orí ni wà á tán kójọpọ̀ ní ẹ̀ẹ̀kan náà yẹn ẹyọ kọ̀ọ̀kan làwọn ń wá ẹgbẹ́ ọwọ́ òun dá wà lọ́tọ̀ ní kìsì òun dá wà lọ́tọ̀ àwọn akadẹ́gbẹ́ jẹ́ nira fún wọn tó jẹ́ rí fún wọn ẹyọ kọ̀ọ̀kan ló ń wá ètò ẹgbẹ́ ànábì Musa ọ̀ bàtí ọ̀dà wá ọba wọn bẹ́ lọ́hùn ọ̀dà kú bẹ́ẹ̀ tata wa ọba àwọn abẹ lọ́hùn okò ń bẹ iná orí wa ọba àwọn abẹ lọ́hùn okò ń bẹ ẹ̀jẹ̀ wa ọba àwọn abẹ lọ́hùn okò ń e, bẹ ọpọlọ wa ọba àwọn abẹ lọ́hùn okò ń bẹ wa omi wa tó ń gba ọba àwọn abẹ lọ́hùn àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn náà wálé ọkọ̀ọ̀kan àwọn yòókù èmi ni ó do ní èmi ni ọ̀pá ní àtọwọ́ àwọn eléyìí nǹkan tọ́lọ́ ń gbé fún Musa lọ́tọ̀ọ̀tọ̀ dé. sọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn wálé ọkọ̀ọ̀kan ni sọ wọ́n sì rí i pé eléyìí wá fi hàn gbogbo àwọn báyìí ìgbà tí Musa mú wa bá wọn gbogbo àwọn àmì yìí gbogbo àwọn bí àrí àyà talibayi náà gbogbo nǹkan yóò ti jẹ́ kí wọ́n mọ̀ pé òdodo ni. sọ gbogbo ọgbẹ́ òtún wa ní Kùránì òun ni Fìràwọ́n náà dá tọ́sọ̀ báwọn èèyàn yìí pé òun náà bí Musa ti mẹ́rìí wá lòun náà mẹ́rìí wá ọkọ béèrè lọ́wọ́ Musa ta lọ́lọ́run rẹ̀ gangan náà Musa dá lóhùn tó bá yára ah, nígbà ẹ̀yẹ̀ yẹn mọ̀ ń káànú yín ni Musa ìwà sọ yín nù nìyí ọfẹ́ balẹ̀ ẹlẹ́jẹ̀ ni gbogbo ọgbọ́n ló dá olùgbọ́gbọ́n yẹn ò ṣe ọlọ́run tí wọ́n máa wọn àmì wa àwọn yẹn tí wọ́n ti wá pé kí wọ́n lọ́wọ́ kùtọ́ bẹ́ẹ̀ pé Musa wàkọ́ lọ́la òfin àwọn. wọ́n ní fìlànà wa sọ wípé ìwọ Musa lẹ́yìn àwọn àmì yìí tọ́sẹ́gbọ̀n nìkan lọ́wọ́ ń ṣàdúrà tí wọ́n ń lọ tí wọ́n á ṣe gbogbo ẹ̀ ó ní ó ní la azunuka ní tí mò ń wú ọ ni irọ́ nípa o zọ́nù tiẹ̀ zọ́nù burúkú ni o zọ́nù irọ́ ni o ẹ ẹ ẹ bó lo kẹ́límà yẹn mò ń lérò pé bó o ti wà yìí màsíhúrọ́ ni ọ́ ìtumọ̀ méjì làwọn afa àtúmọ̀ rẹ̀ nínú balagọ́ nígbà mi tí nǹkan bá wá ní ismu wọn a máa túmọ̀ ẹ̀ ní ismu fa'il nínú balagọ́ wọn lè túmọ̀ ẹ̀ ní ismu fa'il pé ìnílà azunuka ya musa san ìrọ̀n kólúbà wa alágbára tẹ́yẹ́yẹ́ wa pè ní masihuron tí wọ́n á máa ṣe bẹ́ẹ̀ nù balaga so mọlẹ́gbé ìwọ musa torí pé ó ti pe musa ó ní ìnáwó làkẹ́bírú kò mọ́ lẹ́dí alámakùmù sí i ọ̀gá yín ní ìgbà táwọn onídán sọ̀rọ̀ ń dà fún musa ó ní mọ̀pọ̀ gà tọkọ yín dán ni gbogbo ti pé musa ló ní dán lọ́pọ̀lọpọ̀ ààyè ló ti pè ó ní yuridu an yukhrijakum min aridikum bisihri musa ló yẹ kó ti ń gbèrò láti lé yín jáde kúrò lórí ilẹ̀ ẹlẹ́yìn pẹ̀lú náà rẹ̀ so gbogbo ọ̀nà ló ti pé kí ni o ó ti pé ó ti pé ó ní ó ti pé ní iná ada lasahirun alim onídàáni tó fojú hàn so ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn ṣùgbọ́n àletúmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tó pé àletúmọ̀ mi ta àletúmọ̀ rẹ̀ tó rọrùn nìkẹ́ màsíhúrọ́n ọ̀lẹ́dẹ́ pé wọ́n ti padán lára rẹ̀ tòun bá dáa pé ẹni tí wọ́n padán lára rẹ̀ ni pé ẹni tí ọmọ ti ń ṣe mọ́ ó dà pé Musa yìí bíbá dáa pé ẹni majnun pé ah Musa yìí wọ́n ti padán lára rẹ̀ ó ti ń ṣe bíi kí ni ọ ẹni tí ọmọ kò nọ́mà mọ́ nítorí sọ fún nípa Musa nìyẹn ó ní Musa kò sí kí ni ọ ó ní Musa kò nọ́mà iná ẹ̀wọ̀ ẹ̀ rí i pé Musa yóò nọ́mà ẹ̀ rí i nǹkan tí ń sọ ọ sọ pé kí ni ọ ń sọ nǹkan tí ọba làákàyè mu ọ̀sọ̀ bá wọn yàn so ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún Musa ó ní Musa mo rò pé ò nọ́mà so ẹlòmíràn máa sọ bẹ́ẹ̀ fún yẹn náà so bó sọ fún Musa nìyẹn náà. ó wá dojúkọ anabi musa ní kọ́ọ̀là ó ní wọ firaun ọlọ́gbọ́n ẹ̀wẹ̀ ni ọ làkọ́dí àlèmùtà ó mọ̀ dáadáa ó ṣú ọ̀pọ̀ mọ̀ dáadáa tó bá lọ àlèmọ̀ ni pé èèyàn mọ̀ nǹkan dáadáa ọ mọ̀ wípé màá ń. gbogbo àmì tí ó ṣẹlẹ̀ yẹn ọmọ pé kò sẹ́ni tó jẹ́ kó ṣẹlẹ̀ kò sẹ́ni tó mú sọ̀kalẹ̀ illa rabbu samawati wal ardi ọlọ́run tó ní sánmà àti ilẹ̀ ẹlẹ́ lójó ṣẹlẹ̀ ọmọ bẹ́ẹ̀. sọ ọyẹ kan mọ̀ pé Musa sọ Musa ń sọ fún Firaun wípé ìwọ Firaun o kò síyèméjì ń bẹ́ẹ̀ nǹkan tó ọmọ ni ṣùgbọ́n ọ̀fẹ́ máa parọ́ fáwọn èèyàn sọ anabi musa òun lọ sọ bẹ́ẹ̀ wípé ọ̀hún gangan mọ̀ bẹ́ẹ̀ torí pé ọlọ́run náà fi díẹ̀ múlẹ̀ sọ pé wọ́n kàn máa takò kínní yẹn ni wàsítáì kọ̀nà tí a àǹfọ̀sùn ẹ̀mí wọ́n mọ̀ pé òdodo ni ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lọ́gbìn wọn ṣe mùsùlùmí wọ́n lè mọ̀ pé òdodo ni islam wọ́n sì takò islam gbangba báyìí <laughs> wọ́n lè mọ̀ pé òdodo ni islam kíní ìlódodo bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn fìràwọn ti rí ló fi jẹ́ pé fìràwọn mọ ọlọ́run lọ́lọ́run ló fi sọ pé wèrè èèyàn ni ó sọ pé kò sọ ọlọ́run fìràwọn mọ pọ̀ ọlọ́run bá ń bẹ gbàdọ́ ó pé ana rabbukumul a'la mi lọ́lọ́run ò sí ó tún wo system tó ń fẹ́ lò ó ní èmi lọ́lọ́run yín tó ga jù <laughs> so <laughs> ó yìí wọ́n ti ṣe sùmátù ọlọ́run ọlọ́run <laughs> ó ṣe sùmátù ọlọ́run eh, Musa ọ àtọ́jọ́ ọlọ́run tiẹ̀ náà ṣùgbọ́n ọ wá gbà bóun tún wá jẹ́ pé ọlọ́run tó ga jù sọ gbólóhùn tó burú ló sọ ẹgbẹ́ ọlọ́run ọba sì wà bínú sí i látara gbólóhùn jakujaku èyí tó jẹ́ pé ó ń sọ yìí. sọ Musa ó sọ fún wípé lákọ̀ọ́dẹ alimta. So, ó ní ìwọ ti mọ̀ wípé kọ̀sẹ́ńtọ́sọ àwọn kìíní ìkalẹ̀ àyàfi ọlọ́run ọba tó ṣe pé kíni ọ ọlọ́run ọba tó jẹ́ pé òun ló ní sámà àti lẹ́ẹ̀lẹ̀ bàṣọ́ìn nǹkan náà pè ní bàṣọ́ìn ni pé ó máa jẹ́ bàṣọ́ìn ó máa jẹ́ ùjàjàn ẹ̀rí lọ́lọ́run kọ́ wá jẹ́ so a máa ń sọ pé kankan ní basirọ ta n tó fojú hàn ah. zọwá irọ n tó fojú hàn a ah. pè ní shawaid ẹ̀rí ló jẹ́ so ujajan so bàrọ̀ ìnà shawaid zọwá irọ ní nǹkan tó pé ọmọ gbogbo àwọn àmì yìí lọ́wọ́ lọ bá wa áwùlà ìbọnà àdìyí gbogbo àmì yìí so ọlọ́ọ̀bá eh, níbẹ̀ olólùgà àwọn kan nìyẹn háàdì ìlọ ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́ba gbogbo àwọn àmì yẹn kó lè bá a ṣe ìsìbáàtú dáílẹ̀tì àwọn kan náà àwọn alárúbáwá yẹn kó lo áwùlà àwọn tí wọn áwùlà làwọn ó lò fún lìgẹ́yìn lìkẹ́ni akíndọ̀bá pọ̀ àti kúránì nínú nìyẹn so basọ́ ir so inú kìrá kan èyún ó máa jẹ́ pé alimutu olówànú kìrá nínú àwọn tó ń ka kìrá àwọn kan ka alimuta àwọn kan ka kí ni ọ́ọ́ alimutu sọ alikisai abu arisi àti duri sọ àwọn tiwọn alimutu ni wọ́n kà sọ àwọn bẹ́ẹ̀ níbi ibẹ̀ yẹn kisai tó jẹ́ ìmáàmù kan nínú àwọn àyínmá kúrọ̀ sọ abúlé arisi tó wa lábẹ́ rẹ̀ tán jẹ́ àwọn rọ́wì rẹ̀ àti àdúrí àwọn méjèèjì dábàá fẹ́ ka tiwọn làkọ́dí alimutu òun náà kà sọ kọ́ọ́lá làkọ́dí alimutu. sọ gbólóhùn táwọn ká ní àwọn yòókù wa ka àlímúta tó bá ka ní àlímúta ànábì Musa ló ṣàfi tiẹ̀ sí ara rẹ̀ pé èmi ò mi ò dáùtù pé gbogbo àmì tó ṣẹlẹ̀ sí ọ yẹn o ẹni tó jẹ́ sọ̀kalẹ̀ òní Rabbu samawati wal ardi ọlọ́run ọba tó ní sánmà àti lẹ́ẹ̀lẹ́ ó jẹ́ kọ́ wá jẹ́ àwíjàre ẹ̀rí tẹ́ pé ó máa jẹ́ egéṣẹ́ tó bá dijọ́ gbé dàkẹ́ àmọ́ náà. ó ní èmi Musa ìtọ́tẹ̀wọ̀n nú ẹ̀mí mi tí mo gbà ní wípé ìwọ fẹ́ràn aon ó ti di màsíbúrọ̀n ẹni tọ́lọ́wọ̀n ọba ti parun ìparun yẹn ti súnmọ́ torí pé kí ni o ọlọ́run ti fi gbogbo nǹkan náà kó fi hàn ó ti fi hàn ọ̀dán so <laughs> ìdẹ́mi wò ni pé èmi ò rò pọ̀ ọlọ́run tún fi nǹkan mi hàn ọ́ mọ́ ẹ̀ ń bá jẹ́ màsíbúrọ̀n òun lẹni tó ti parun so ọ uh, ń sọ fún wípé uh, ìlérò ntí dáná bíi musa ń wò nìyẹn ẹ bá jẹ́ máa ń pè ní mọ̀lẹ́ uhu yẹn tọ́lọ́run ti sẹ́bi lé pẹ̀lú tọ́lọ́run bá fi hàn ọ́ yìí tó gbà yìí mo gbà bọ́lọ́run ti sẹ́bi lé ọ. mo gbà pé ọlọ́run ọba ti dèrè rẹ̀ mọ́lẹ̀ pé kò lè jẹ́ tiẹ̀ pẹ̀lú nǹkan ló ṣe mo gbà pé ah, nǹkan tó kù lẹ́yìn ẹ̀ ni pé kò jẹ́ mọ̀sibúrọ̀ mọ́nà sàbárọ̀ wí mọ́nà àhàlàkà ó parun so mo wò pé ah, kí ni ọ mo wò pé. so ìwọ piraun nǹkan tí mo nípa rẹ ni wípé o ti di ẹni tí wọ́n ti parun ìrò pé o tún lè ìrò pé ìrò <laughs> pé torí pé kí ni ìrò pé Ọlọ́run tún lè má mímí wa tó yẹ lóbi ló zọ́nù síbẹ̀ pé kò sí dọ́lọ́wọ́n bó o lè ṣe ṣùgbọ́n ọlọ́run ọba ti fún ọ ní gbogbo àmì tán yányán tó kù lẹ́yìn eléyìí òun náà ni kí o ṣe kí ni o kọ ọ̀parun tí mo ṣàjíṣẹ́ fún fìdáhùn dé nìyẹn nam. sọ fìdáhùn ó ti wá rí wípé kò sẹ́ẹ̀rì tó ń fẹ́ máa mú fáwọn èèyàn wá mọ́ látara bẹ́ẹ̀ nígbà tó rí pé kò sí ẹ̀rí fún òun mọ́ màálà ìlà ìsìnmáàlì lè kú wà wà òkè sí balagbara lòun ẹn òun sì fẹ́ fi yà jẹ gbogbo àwọn tó bá gbà fún Musa òun fẹ́ fi yà wọn pa gbogbo ẹni tó bá gbà fún Musa ìyà tí ó jẹ so ìdó ń wò nìyẹn so àwọn tó wà lórílẹ̀ ayé lónìí náà wọ́n rí pé àwọn òré rí against Islam mọ́ wọ́n ah gbogbo ẹni bá ti jẹ́ mùsùlùmí á fi <laughs> gidi jẹ á fi a lè jó ṣe nǹkan kan gbogbo báwọn náà ti ṣe náà nìyẹn so dáhùn yẹn bá di pé àwọn ọ̀rẹ́ rí nǹkan kan mọ́ wọ́n wá rògbé agbára àwọn lè ṣàǹfààní kan ara nǹkan mẹ́tọ̀ dáwọn tó wà lórílẹ̀ ayé tí wọ́n ń lò lónìí nìyẹn nísìn wọ́n ní pé kọ̀sẹ́rì táwọn fẹ́ fi kíkì against Islam ìmọ̀ Islam ti fojú hàn so wọ́n á mọ̀ pé ah á dẹ̀ deny wọn láwọn nǹkan kan lé ayé táà ní jẹ́ wọn ó rí táà ní jẹ́ ọ tẹ̀ wọ́n lọ́wọ́ táà ní jẹ́ wọn á máa fìyà jẹ wọ́n ẹ̀wẹ̀ àwọn ìlú mi wọ́n lọ bá wọn bí àjẹ wọn wọ́n pa wọn nípa púpa wọn ò ní jó jẹ́ dọ́dọ̀ wọn. tẹ́wọ̀n àgbà ẹ̀bẹ́ yìí náà lè sọ wípé eh, human right human rights, àwọn kẹ́lọ́ ti tẹ́lẹ̀ ẹ̀ pa àwọn èèyàn kan dànù yìí yìí ah, ẹ̀sẹ̀ àfihàn lẹ̀ ò lè dásẹ́ lẹ́yìn o. <laughs> so wọ́n fẹ́ kọ́ ẹgbẹ́ dáhùn kan máa ń rí yàn pé ah Islam yìí ò dáa gbogbo ọ̀nà tí wọ́n fẹ́ fi paint Islam lọ́nà tí ò dáa gbogbo ẹ̀ náà gbé kalẹ̀ lẹ̀ ó wá bọ́ sínú kúwà àti kéídù ète ọgbọ́n ẹ̀wẹ́ àyàn wá bọ́ síbẹ̀. ó náà ní fẹ́ràn náà adánwò ìgbà lórí pé kò sẹ́ẹ̀rì mọ́ kí ló ṣe pààrọ̀ àdá. fẹ́ràn náà wá gbèrò ayẹsẹ̀ fi mínàlẹ̀ àròdì pẹ̀lẹ̀ àròdì mínàlẹ̀ àròdì ó wò pé òun fẹ́ sọ gbogbo àwọn yẹn yìí ìstàfàzà òun ni kéèyàn sọ yẹn dẹ́ntì ọ̀lágbára mo fẹ́ fi yé wọn pé ẹ ní agbára kankan kéèyàn wá máa fi yà jẹyàn lọ́rùn ẹgbẹ́ bá wọn à ń yẹ stẹ̀fì zà wọn gbogbo àwọn tó gbà fún Musa olóhùn ọ wọn di ọ̀lẹ ẹni tó fúyẹ́ tí wọ́n gbà pé àwọn fúyẹ́ mínàlẹ̀ árdì lórí ilẹ̀ ẹlẹ̀ ọbẹ̀ sì fi yà jẹ wọ́n lóríṣiríṣi ọ̀nà ọ̀ pa àwọn èèyàn nípa púpá sọ wọn fi jẹ́ fún wa pé ẹ̀ẹ̀mejì òun náà ni fèrè àwọn náà pa àwọn tí wọ́n jẹ́ àwọn àbànú Israel alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n fẹ́ bí Musa ó ní kí wọ́n máa pa àwọn tí wọ́n bá ti ń bí tó jẹ́ ọmọ so tí wọ́n bá ti ń bí ọmọ ọkùnrin àwọn tó pa mẹ́rin yẹn ọmọ kéékèèké ló pa mẹ́rin yẹn tí wọ́n bá ti ń bí tó bá ń jẹ́ ọmọ ó ní wọ́n máa pa wọ́n eléyìí ó ní wọ́n máa pa àwọn tó bá ti jẹ́ géńdé ó wò pé àwọn ẹni wọn lè ran Musa lọ́wọ́ èbó gbìyànjú pé kò kógun wá kọfẹ kọfẹ ṣe kínní kan kọ ìpọlọ ni ọdájú ara rẹ̀ jà Musa yìí ti lọ bá pé Ọlọ́run ní kí òun ó kó gbogbo àwọn bani Israel kúrò nínú ilẹ̀ lẹ́mí sọ̀rọ̀ kọ́ ọ máa dábẹ́ lò kí wọn àwọn máa kó mẹ́ta káwọn máa lọ ilẹ̀ Bethel Magdas káwọn máa lọ sí gíní o Bethel Magdas ẹ máa lọ síbẹ̀ so ntí Musa sọ fún nìyẹn wọn ò ní ọmọ dalẹ̀ ilẹ̀ rẹ lò ilẹ̀ rẹ wọn ò ní kọ́ ọmọ dà lò ó lóun ò lè gbà fẹ́ kankan kọ́ jáde so ó fún lẹ́mọ́ wọn kò dún jẹ́ wọ́n ṣe kí ni o kò jẹ́ Musa ó kó àwọn èèyàn yẹn kó kó wọn jáde ọwọ́ ni wọ́n máa pa àwọn ọkùnrin ẹ máa pa wọn ẹ máa pa ọkùnrin ẹ máa pa àwọn ọkùnrin ẹ máa pa àwọn ọkùnrin tó bá jẹ́ géńdé kó wọn bá ran Musa lọ́wọ́ kó wọn bá lè gbógun tì í ọwọ́ abẹ́rẹ́ sí í ṣe báyìí nǹkan tí fìràánù tó ń ṣe òun náà nìyẹn so látara bẹ́ẹ̀ ó ní fìràánù wàá gbèrò ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ à ń yẹ stẹ̀pì za ohun mìíràn àròdì so ó wò yí pé òun ó pa gbogbo wọn run òun ó sọ wọn dọ̀lẹ́ lórílẹ̀ ọ̀nà wo ló fẹ́ gbà sọ wọn dọ̀lẹ́ lórílẹ̀ òun náà ni pé kóun pa àwọn ọkùnrin kọ́sẹ́ka àwọn obìnrin lẹ̀lẹ̀ ọ̀ọ́ ọ̀ọ́ ti dọ̀lẹ́ ni obìnrin ò sí nílé jà omi mélòó ni ó lè jà ọba ń pa àwọn ọkùnrin ọba ń pa àwọn ọkùnrin ọlọ́run bá wá lo ọlọ́run ni wọ́n Musa lọ kó àwọn Banu Isra'il kó wọn jáde lóru kó kó wọn jáde ó wá kó wọn jáde lọ ó wá gbọ́ pé wọ́n ti ń jáde lọ ah! ọ̀ya ẹ̀yọ́ ogun ẹ tẹ̀lé wọn ọlọ́run ni ìparun tiẹ̀ náà dé ọlọ́run kí ni ọ̀ọ́. ọlọ́ni pa agrok náà hù ọlọ́ni apárun òun ló fẹ́ ṣe kinní yẹn ó dẹ̀ ó rí ṣe ń bẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ọlọ́ni apárun ṣùgbọ́n tó bá ń di Islam lọ́wọ́ bọ́lá ó ti pa àwọn náà run nìyẹn ọlọ́ni apárun pa agrok náà ọlọ́ni àti gbogbo wà pẹ̀lú ẹ̀ ọlọ́run ní gbogbo wọn pátá yányá gbogbo wọn la nam. náà. ọlọ́run ní lẹ́yìn ìgbà tá a wá pa fèrè àwọn nù sọ ọlọ́run bá pa fèrè àwọn nù sínú omi ọlọ́run fi parẹ́ tí gbogbo wa ti mọ̀ pé ó tẹ̀ lánàá bíi Musa ọlọ́run ní kánábí musa fi ọ̀pá ó fi ná ó fi jẹ́ pé ara mi nìyẹn tó tún rí báyìí kó tó parun ara mi torí nìyẹn yẹn fọ̀pá náà ká o sì ní pé odò pín sọ́nà méjì o sì ní pé tí wọ́n lọ báyìí táwọn yẹn musa sọ pé iná lamudurọ̀kùn àwọn ọkùnrin ti bá wà alábí musa ni wọn bá yín jàre ẹjẹ máa ń so <laughs> kí ni wọn bá yín sọ àwọn etí ti ń bẹ̀rù pé wọ́n ti bá wọn àbí musa ló fi ọlọ́kàn balẹ̀ pé rárá sọ látara bẹ́ẹ̀ o sì rí i ara mi tó rí nìyẹn orí omi o ọlọ́run jẹ́ kó orí tó pín yẹ́lẹ́yẹ́lẹ́ o tún wá wọ àárín ibẹ̀ lọ ọlọ́run bá wá jẹ́ kó tẹ̀rì omi náà kó parun síbẹ̀ gbogbo àwọn tó tẹ̀lé wọn ò kú ẹyọ kan tó gbọ́dọ̀ jẹ́ gbogbo wọn náà ò kó sínú odò yẹn kò jẹ́ pé wọ́n wọnú ẹ̀ lọ díẹ̀ díẹ̀ wọnú ẹ̀ tán àwọn kan wà tí <laughs> gbogbo wọn náà jọ wọnú ẹ̀ gbogbo àwọn tó tẹ̀lé sọ yẹn ló fi jẹ́ pé ilẹ̀ Mísírọ̀ wá ní ọwọ́ adi àwọn èèyàn kan wà tí wọ́n gbà fún Fíráúnù táwọn ọ̀tẹ̀lé wọn lọ tí Fíráúnù náà lọ sínú omi yẹn àwọn ni wọ́n sẹ́kùbẹ̀tì ọ̀gọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn èèyàn ńláńláńláńláńlá lùlù yẹn ni wọ́n ti bọ́ sí omi lọ gbogbo àwọn tó kù bí ẹrú ló kù ọlọ́run ti yín là pé wọ́n gbọ́dọ̀ dúró kí wọ́n máa lọ bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ padà sílẹ̀ mísírọ̀ yẹn mọ́ wọn gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ mọ́ so wọ́n ti jáde kúrò bẹ́ẹ̀ lẹ́ni tó yàn lu yẹn lódì pé wọn ò jẹ́ kí wọ́n rẹ́sì ṣe èèyàn ò tún gbọ́dọ̀ padà síbẹ̀ mọ́ àgbọ̀yé yẹn dẹ̀ wà ní ẹ̀sìn dòní olónìí gbogbo àwọn mùsùlùmí tó ṣe yíjíra kúrò ní mọ́kà ntí ẹ̀sìn sọ ni pé bí wọ́n ti jẹ́ tó gbé kí ni o kí ló gbé wọn kúrò bẹ́ẹ̀ ẹ̀sìn ni tẹ́ máa fún náà máa yàn bí kan téèyàn bá fi lè kúrò bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn náà bí fún náà téèyàn kúrò bẹ́ẹ̀ kọ́ ẹ̀ kí wọ́n tó padà gbé bẹ́ẹ̀ mọ́ ibùkọ́ ẹ̀ pé kẹ́sìn ò tó rọrùn bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ padà gbé bẹ́ẹ̀ mọ́ kẹ́sìn ò tó rọrùn bẹ́ẹ̀ ara tẹ́sìn mu wa ni ẹ̀ wọ́n pé ah, ẹ̀sìn tí rọrùn bí ẹja padà síbẹ̀ ahùn tó o fi lè kúrò bẹ́ẹ̀ ẹ̀sìn náà lé ọdún omi kúrò bẹ́ẹ̀ yẹn ló fi jẹ́ pé kánú àwọn sọ̀ wọ́n á fẹ́ máa padà lọ. sọ ìkànnù àwọn tí wọ́n wá jẹ́ sáàdù bínú àbí wa kọ́ọ̀sì ìkànnù àwọn tó yẹ pé ọwọ́ àtẹ́ pé ọwọ́ àpẹ̀lẹ́ ànábì sàṣẹ́lẹ̀m sọ èsì sáàdù bínú àbí wa kọ́ọ̀sì ìkànnù àwọn sáàdù sọ ọwọ́ àtẹ́ pé ọwọ́ àpẹ̀lẹ́ ànábì sàṣẹ́lẹ̀m ara rẹ̀ ọ̀wà yá ara rẹ̀ ọ̀yá lọ́wọ́ àwọn ìgbé inú ẹ̀ wá ń bàjẹ́ pé ṣé mọ́kà ló wọ́n wà kú ọmọ mọ́kà náà ni ó ṣùgbọ́n kó mọ́kà òye padà bẹ́ẹ̀ mọ̀ gbogbo bẹ́ẹ̀ mọ̀ ó ti kó ń bẹ́ẹ̀ nìyẹn yàrá ẹ̀ pé bàtà bí gbà má ka yàrá pé kílódé tí wàá padà wá stéèsì má kà láéláé mọ́ ẹ̀sìn ló lé kó ń bẹ̀ tẹ́sí bá léyìn kó ń bì kan èyí ò gbọ́dọ̀ padà sínú nǹkan mọ́ odidi kọ́ ìdá táwọn afá gbé lẹ́ni pé tí wọ́n bá bí wọ́n ṣe wáàsí fún ọ o tún wá wọ́n ṣe wáàsí fún ọ pé nǹkan kan báyìí ọ̀dà ọ̀ gbọ́dọ̀ ya fọ́tò wọn wá mú gbogbo fọ́tò wọn wá fàyà o wá padà sí bí o wá lọ wá ṣe gbọ́dọ̀ gbà mí ìbínú ọlọ́run irú kan lọ sí ìbínú ọlọ́run tó tó lágbára ni tọ́wọ́ bí lè tún padà ìbínú ọlọ́run tó lágbára ni tí èsè èméjì tí èsè èméjì lẹ tọ́tí ó sì mọ̀ tó sì mọ̀ pódodo ni kíni ẹ̀ wá tó máa padà sọlá bí jẹ́ pé ìgbà tó ń fẹ́ kú tiẹ̀ ọjà ẹ̀ tó ṣe wí pé ìgbà tó fẹ́ ìgbà tí ọbẹ̀ tí ẹ̀ tí àárẹ̀ ń ṣe ọ̀ ń banújẹ́ nígbà náà lọ́pọ̀ àwọn ànábi tí wà kú sí maka ni ànábi sọ fún pé ọlọ́run lè ní ọmọ kù sí maka so ètò ọlọ́run ni so ọlọ́run sì pé kó kú sí maka inú ẹ̀ sì dùn ṣùgbọ́n wọn àwọn sábà wa ń dárò ẹ̀ nìkan nínú wọn sáàdù bùnà hàwùlà so àwọn yẹn ń dárò ẹ̀ nítorí pé kí ni àmọ́ tàbí maka torí pé maka ló ń kú sí ìkànnì àwọn tó wá ń gbà náà ni pé ó tún wá ń dárò rẹ̀ wípé inú àwọn tó ti ṣe ìjìnlá lọ sí Madina ni wọ́n á sí maka wọn torí ààyè ah, ló tóbi jù ṣùgbọ́n wọ́n lé wọn kú òun bẹ́ẹ̀ kí ni o nítorí ẹ̀sìn ọlọ́run bá bá ní sọ yín ẹ gbọ́dọ̀ wọ ẹ̀yìn ẹ gbọ́dọ̀ mọ́ ẹ lọ bẹ́ẹ̀ ni anábì Musa kókó wọn jáde kí wọ́n máa lọ ìbẹ̀rẹ̀ lóbi makdas Jerusalem tí ọwọ́ àlọ́ni ìbẹ̀rẹ̀ lóbi kí wọ́n máa lọ èèyàn abú ni wọ́n àwọn ti ṣe ọlọ́run àwọn náà ti ń tàpá sọ́lọ́run ọlọ́run wa ní kí wọ́n lọ ọbẹ̀ kí wọ́n lọ bá wọn jagun kí wọ́n gbà lu yẹn kí wọ́n jọ máa gbé nù lu yẹn kí wọ́n gbà lọ́wọ́ wọn kí wọ́n bá wọn jà kí wọ́n gbà lu yẹn lọ kí wọ́n jọ máa gbé bẹ́ẹ̀ ni Musa ń lọ lójú ọ̀nà Musa gangan ni kó wọn lọ ṣùgbọ́n ọlọ́run bò yẹ kí Musa wọnú ìlú yẹn pé àwọn tí wọ́n já àwọn bàní sọ yìí la sọ fún Musa pé ìwọ àtọ́lọ́wọ́n ọba rẹ ẹjọ́ lọ́jà pàkọ́tìlà wọn ò dá lóhùn mọ́ wọ́n ti lọ lójú ọ̀nà àwọn náà á bẹ̀rẹ̀ kúfúrú tiwọn lẹ́yìn ìgbà tó tó gbópọn wọ́n wá ń tàgbà sọ́lọ́run àwọn tẹ́ rí odò tó pààyàn run tí wọ́n rán ní ọlọ́run àwọn náà á bẹ̀rẹ̀ ìṣèkèfé ní tiwọn náà tí wọ́n sì wà lórí ẹ̀ dòní olónìí sọ wọ́n wà lórí ẹ̀ dòní olónìí àwọn náà wà ní ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn bí ọlọ́run ọba nínú ọlọ́run ni wọ́n máa yẹ ti una fil ardi arba'ina sana ọlọ́run ni wọ́n máa rọrin káàkiri orí ilẹ̀ ẹlẹ́ àti mú gbogbo wọn àti Musa tí yà bá gbogbo yẹn ni ọ kárí àti gbogbo wọn ẹ má rìn lọ ẹ má lè débi tẹ́ ń lọ wọn ò débẹ̀ pẹ̀lú àánú ọlọ́run musa lọ bẹ lọ́n pé wọ ọlọ́run kàn jẹ́ ń rí jẹ́ ń rí jẹ́ ń rí ibi tó ní abẹ́ gbà yẹn kí n rí lọ́ọ̀kan báyìí kí n tó kú ọlọ́run kan jò rí lọ́ọ̀kan lásán ni ọlọ́run kò rí lọ́ọ̀kan kò jọ wọnú ẹ̀ kòkòrò àti pé yushau ló wá kó àwọn Bani Israel ló wá kó wọn wọ ààyè Baitil Jerusalem lónìí àwọn náà àwọn èèyàn tó wà ń bẹ́ẹ̀ tí wọ́n ń tàpá sọ́lọ́wọ́n ọba wọ́n wá bá wọn jà wọ́n wá wín ní wọn wọ́n wá gbàbẹ̀ wọ́n wá jọ ń gbé bẹ̀ so ìyẹn làwọn náà wá sọ pé àwọn làwọn nílẹ̀ lónìí àwọn tó wá já bàbá bàbá àtìgbà náà àwọn náà sọ pé àwọn làwọn ṣe kí ni o àwọn nílẹ̀ ìjà tó ń jà lónìí olónìí so ọlọ́run ní kí ni ọ̀pọ̀ agrọ̀k náà hù ọlọ́run ni atẹ atẹ atẹ pèrè ọrùn ni atẹ atẹ pèrè ọrùn atẹ́rì wà máa máa wù jẹ̀mí àdúgbò àdúgbò pẹ̀lú ẹ̀ lápapọ̀ ọlọ́run àtẹ̀wọ́n rí náà. ọlọ́run ni àwa sọ lẹ́yìn wá àgbà náà lẹ́yìn ìgbà tí pírà ọ̀nà parun tán ọlọ́run ni àwa sọ lẹ́yìn ìgbà náà wípé àrídọ̀ ọ̀bẹ yẹn ilẹ̀ ṣáàmù ló kà sí bẹ́tìlì mọ́kídàsì ibi tá bẹ́tìlì mọ́kídàsì ni àlẹ́ àrídọ̀ yẹn lọ túmọ̀ sí pé òsùkúlù àlẹ́ àrídọ̀ ilẹ̀ tí mo ní ẹ máa lọ ni ẹ lọ máa gbé ẹ gbọ́dọ̀ padà yìí mọ́ o ibi tí mo ní ẹ lọ́hùn ibẹ̀ ni ẹ lọ máa gbé ẹ lọ jà ń bẹ̀ kẹ́ ẹ borí bẹ̀ kẹ́ ẹ máa kẹ́ ẹ máa lọ gbé bẹ̀ nam. wọ́n ìdájà àwọn àdúlẹ̀ àkìrọ́tì nígbà tí àdéhùn àlìkíámà pé àwọn ọlọ́run ọba á dìde àdéhùn àlìkíámà ti wà pé àwọn ọlọ́run ọba á gbé yín dìde nígbà tí àdéhùn àlìkíyàmà yẹn tó bá dé ọlọ́run nígbà ló dé ọ̀hán ọlọ́run ní jìnnà bíkùn làfihàn gbogbo yín pátá yáyá làákò wá ń gbà náà làfihàn ní jàmà art àákò yín jọ wá ní different ẹ máa jẹ́ oríṣiríṣi ìran oríṣi gbogbo yẹn wà lọ́tọ̀ọ̀tọ̀ ìgbà náà láàkó gbogbo ìjọ tẹ́jọ oríṣiríṣi ìran. so aya yìí so aya yìí ó jẹ́ aya kan jìnnà bíkùn làfíìfàn wáyé ìdájà wàá dùn lẹ́ àkìrọ́tì. gbogbo àwọn àfáà tí wọ́n ṣe tẹ̀fsìrì lọ síwájú gbogbo tẹ̀fsìrì tá a ní àlẹ́ ákìrọ́tì tó wà ń bẹ̀ yẹn ìtumọ̀ tí wọ́n túmọ̀ ẹ̀ sí ní ọjọ́ gbẹ̀dẹ̀ ìyẹn ni pé tí àdéhùn ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkíyàmá bá ti dé àwọn ọlọ́run ọba á kó gbogbo yín wá lápapọ̀ á wàá ṣèdájọ́ fún yín ṣùgbọ́n a rí àwọn àpá wa tí wọ́n wá lẹ́yìn ọ̀rẹ́yìn ní ìsìn àwọn sọ wípé rárá àwọn sọ fún wa wípé kí ni o rárá ó ti wá ní tẹ̀síìdì tá a ti ṣe sẹ́yìn èyí tó jẹ́ wípé nínú súrà yìí náà la ti ṣe tẹ̀síìdì yẹn. ó ti wà nù tẹ̀síìrì tá a ṣe sẹ́yìn. èyí tó jẹ́ wípé nínú súrà yìí òun náà la ti ṣàlàyé fún wa lọ́wọ́ bẹ̀rẹ̀ súrátù Isra ọwọ́ bẹ̀rẹ̀ sọ́dọ̀ àyà ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ sọ kí wọ́n kà fún wa kágbà fi sọ táwọn afáwa nísìn tí wọ́n sọ nípa àyà tá a tún tán yìí bẹ̀dá àwọn afáà tó ṣáájú lọ àlẹ́ àkèrọ́tì ni wọ́n pè é àlìkèámà ọlọ́run kó gbogbo wa jọ yọ dájọ́ láàrin wa ṣùgbọ́n nǹkan bíi táwọn afáà wa tí wọ́n dé nísìn tí wọ́n ń sọ sọ àwọn kọ̀ọ̀kan ni wọ́n sọ pé ìtàn tó ṣáájú lọ ti sọ yẹn ni ṣùgbọ́n gbọ́n kan sọ pé ìtàn sọ ọlọ́run ọba sọ kí ọlọ́run ọba sọ bẹ́ẹ̀. ọlọ́ni àwọn ọlọ́run ti ká dára fún àwọn abàní Israel pilikitab nínú ìwé tá a kọ nǹkan sí nínú sẹ́mà àti kádà síbẹ̀ náà. ọlọ́ni àwọn jẹ́jẹ́ abàní Israel latubsidunna fil ardi marratayn wọ́n balẹ̀ ẹlẹ́jẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀mejì òní wọ́n ṣe kí ni ọ òní wọ́n balẹ̀ ẹlẹ́jẹ̀ náà. wọ́n ní wàhálà tààlù náà àwọn tí wọ́n jẹ́ àwọn abàní Israel wọ́n máa ga lórí ilẹ̀ ẹlẹ́ òlùwàn kẹbìrán ní gíga tó tóbi gan náà ẹ má lọ. wọ́n ní nígbà tí wáàdù ùlàhùmọ̀ nígbà tí ìyá alákọ̀ọ́kọ́ tí wọ́n balẹ̀ ẹlẹ́jẹ̀ tí wọ́n balẹ̀ ẹlẹ́jẹ̀ gan nígbà tó bá dé ọlọ́ni kí n là á ṣe. ọlọ́ni á ran àwọn èèyàn kan sí yín sọ àwọn àfáàdé gbà pé ẹni tó lọ́wọ́ bá rán sí wọn bẹ̀rẹ̀ ni bùnkà sọ̀rọ̀ èyí ló ṣe mùsùlùmí òun lọ́wọ́ ó fi àjẹ àbánísọ̀rọ̀ yìí là ní ìfìyàjẹ tó lágbára bàdá nǹkan àyà yìí níwájú mo ti ṣe tẹ̀síìrì ẹ̀ dáadáa fún wa sọ̀màkà kan lọ ni nam. ọlọ́ni àwọn tí máa rán sí yín àwọn ò lè kókóókó wọn ò ní agbára bàjẹ́ tó wọn á fìyà bíba tẹ́ balẹ̀ ẹlẹ́jẹ̀ yẹn wọn wá fìyà rẹ̀ jẹ yín nam. ọlọ́ni àwọn eléyìí wọ́n máa wọnú ilé wa jáásù wọ́n máa tọpinpin wọ́n máa wá gbogbo àlàfo inú wọ́n máa kó yẹn jáde tí wọ́n máa pa wọ́n jáde àpawọ́nú ilé ni wọ́n pa àwọn èèyàn náà mú. ọlọ́ni àdéhùn ni táwọn ọlọ́run ọba ti parí ẹ̀ tí ò sí èmi jìnbẹ̀ náà mú. ọ̀rọ̀ ìjọba wa yá ẹ̀yin náà tún á padà wá ní agbára ẹ̀ borí wọn ẹ̀ tún wá wí ní wọn náà mú. ọlọ́run ní àwa aràn yìí lọ́wọ́ ẹ lówó ẹ bímọ ẹ ní gbogbo ẹ̀. ọlọ́run ọba wa máa sọ yín di aksaro nàfi ìrọ̀ jẹ́mọ́ yóò wá pọ̀ gan èèyàn yóò wá pọ̀ gan sọ ọ̀rọ̀ ni ẹ padà ní gbogbo nǹkan báyẹn yẹn làwọn afáàn sọ yìí pé gbogbo dọ́là bá ní ó ní àríbi tí wọ́n ti ní ju àsìkò tá a wáyé lọ wípé àríbi tí wọ́n ti ní gbogbo nǹkan yẹn pé láti gbà àwọn Júù wọn máa ń lé wọn káàkiri wọn fi àjẹ wọn gẹ wọn ṣe wọn ń sara jọ padà á bọ̀ wá agbára wa ń dé àwọn bá gbogbo nítorí wọn bá sọ bíi bíi musalaye fantep ṣiṣẹ yìí náà pé ìsìn àwọn àmì yẹn lára àwọn Júù wípé wọn wá ń pọ̀ sí àwọn yẹn àti èsè Júù náà ti kún wọn ọmọ tí wọn ti ṣe gbogbo ẹ̀ wọn ti wá pọ̀ sí dáadáa náà mú. ọlọ́run tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ ṣe fúnra yín ọlọ́run tẹ́ ẹ bá dẹ̀ ṣe àìda ara yín náà lẹ ṣe fún náàmù. sọ ọlọ́run ní tó bá wá di pé ìyá tẹ́lẹ̀kejì wá dé ẹ ti lówó lọ́mọ ẹ̀ á ti gbọ́ yé pé wọ́n tuntun wá bẹ̀rẹ̀ ìbàjẹ́ mi pẹ̀lú pé wọ́n lágbára wọ́n lọ́lá ọlọ́ni nígbà tí wádùlẹ̀ àkèrọ̀ tí oní àwọn apá wọn àpapọ̀ mọ́ ibẹ̀ yẹn so nígbà tí yá ẹlẹ́ẹ̀kejì bá dé ọmọ ẹ̀mí jẹ́ máa so ìyẹn là ń sọ pé wádùlẹ̀ àkèrọ̀ yẹn ó ń sọ̀rọ̀ wádùlẹ̀ àkèrọ̀ eléyìí náà tó wà wájú bíbí làwọn apá tó wà ní ìsìn sọ pé wádùlẹ̀ àkèrọ̀ yẹn dẹ́ ẹgbẹ́ jẹ́ nìyẹn àwọn tó ṣáájú náà ní pé àlìkìyámọ̀ ni àkèrọ̀ yẹn túmọ̀ sí méjì tó ní wọ́n nígbà tí yẹ ẹlẹ́ẹ̀kejì bá dé èyí tó jẹ́ pé wọ́n fẹ́ fi aburú kan gbogbo fèsì yín wọ́n ba wọ́n ba gbogbo ara yín jẹ́ pẹ̀lú ẹ̀ náà mu. wọ́n jẹ́ pé àwọn tó fẹ́ bá yín jà kọ́dà wọ́n wọnú mọ́sálásí ẹgbẹ́ ní sẹ́ kàmá da kẹ́kẹ́ àwọn tó kọ́kọ́ wá bá yín jà lákọ̀ọ́kọ́ yẹn náà kẹ́kẹ́ wọ́n ti wọnú mọ́sálásí tí wọ́n ń kó yín jáde tí wọ́n ń nà yín tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ so gbogbo ẹ̀ náà wọ́n padà ṣe fún yín náà mu. so wali yu tabiru ma ala o tatbiro ọ̀rọ̀ ni wọ́n destroy yín gbogbo nǹkan lẹ́gbẹ́ kí ni ọ gbogbo nǹkan tẹ́ ẹ ti kó jọ kí ọ wọ́n destroy gbogbo ẹ̀ tán yáyá so ọlọ́run bá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn afa sọ pé wàá dùlẹ̀ áhírọ̀ yẹn ọlọ́run ọba pé òun náà lọ́lọ́run ọba wa ń sọ nínú àyà yìí àwọn tó wà àwọn afa tó wà nísìnyí wọ́n ní iná lọ́lọ́run ọba ń sọ nínú àyà pé nígbà tí wa'dul akhirah. nígbà tí ìyá ẹlẹ́ẹ̀kejì bá wá délẹ̀ kó tó délẹ̀ ọlọ́ni jìnnà bí kùn làfíìfà ẹ pọ̀ bàjẹ́ ẹ ti lú pọ̀ àwọn yóò ti kun yín ẹ ti pọ̀ sí agbára ó ti dé ẹ ti jẹ́ mix up ẹ ní jẹ́ ìsọ̀rọ̀ yín nìkan mọ́ ẹ jẹ́ tó ti wà mix up pẹ̀lú àwọn èèyàn náà ti dára bànú ìsọ̀rọ̀ wọn ti fẹ́ nu yín ẹ̀yin náà ti fẹ́ nu wọn ẹ ti gbogbo ẹ̀ òwe ẹ wà jẹ́ pé ẹ wà máa ṣe bàjẹ́ lórílẹ̀ ìyá ẹlẹ́kejì ọ̀wà ṣé kí ni o yọ wà dé báyìí bẹ́ẹ̀ wọn ni ìyá ẹlẹ́kejì yẹn àwọn gbà pé kí ni o kò tí ì dé bá wọn pẹ̀lú wọn ni kò sẹ́ni ọ̀kan tó lè ṣe ìsìbáàtú pé ìyá ẹlẹ́kejì ti wá báwọn bàmí sọ̀rọ̀ pé pé àwọn sọ pé pé kí nítorí kí àwọn tó jẹ́ àwọn afa tó ṣe tẹ̀sí tó ṣáájú lọ àwọn ti wò wípé bàmí ìsọ̀yìnlá nígbà ayé ti gbogbo wọn pátá yẹn kò ságbára kankan fún wọn mọ́ pé pé kí ni o <laughs> wọ́n ti ní ẹlòmíì wọ́n ti wọ́n ti wọ́n ti fìyà jẹ wọn bẹ́ẹ̀ ni gbogbo yẹn ni wọ́n fìyà jẹ àwọn àwọn tó ń jẹ àwọn kìnnì àwọn jù ní gbogbo gbà wọ́n máa fìyà jẹ wọn ni wọ́n lé wọn káàkiri kórè bí wọ́n ṣe wọ́n kírètì agbára fún wọn lọ báyìí wọ́n ní agbára yẹn àwọn tó ṣáájú ló mọ̀ pé wọ́n lè nírú agbára tó tún wá padà wá báyìí pé agbára tó wà yìí gbé ni Ọlọ́run bá ń sọ wípé tó bá dé wípé wọ́n padà tún wá fìyà jẹ wọn tí wọ́n fìyà gidi tó lágbára jẹ wọn lọ́wọ́ àwọn tó ń jẹ́ kí ni Ọlọ́run tó so wàhálà alam so nǹkan tí àwọn afa tí wọ́n túmọ̀ fún wa nìyẹn pé ní tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìsín kò sí èméjì bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n jẹ́ àwọn jù wọ́n padà jẹ ya rẹ̀ ní àjẹtányányán tí ó sì èméjì bẹ́ẹ̀ kò dẹ̀ pé òṣìṣẹ́ ọlọ́wọ́ ti sàdéhùn lẹ́yìn pé a padà jà pẹ̀lú àwọn tí jẹ́ àwọn yẹ̀wúdí tí ó sì èméjì bẹ́ẹ̀ wípé àwọn yẹ̀wúdí yóò wọ́n wà máa sápamọ́ sí ibi igi kan tí pè ní garcod ètò ẹgbẹ́ igi yìí nìkan ni ó máa sọ pé ni wọ́n máa fi wọ́n pamọ́ sọ ètò ẹ pé gbogbo igi tó kù ni wọ́n máa sọ pé èyí wọ́n mùsùlùmí yóò máa sọ̀rọ̀ báyìí igi kọ̀ọ̀kan máa sọ̀rọ̀ nígbà tá a máa bá wọn jà wípé wo yẹ̀wúdí jù kan ló lẹ́yìn òun yìí ṣùgbọ́n igi kan pé onìkan ni òní máa sọ̀rọ̀ pé jù yóò máa dọ́ pé jù ọ̀rẹ́ máa fara pamọ́ sí abẹ́rẹ́ wọn ni igi garcod àwọn afáà tún wá lọ wo ibi tí àwọn yẹ̀wúdí wà ibi tí wọ́n mọ̀tàn dé igi yẹn náà wá gbìn tó pọ̀ lọ ní gbogbo àyè ibi òun náà ní pé ọlọ́run nígbà tí àdéhùn ti gbẹ̀yìn bá dé. ọlọ́run ní akọ̀yìn wa làfíìfàn ní nǹkan ló jẹ́ pé ẹ ti di nǹkan tó pọ̀ ti jẹ́ mix up tẹ́ ti pọ̀ gan náà. so ọlọ́run bá tọ́lá rẹ̀ ga nínú àyà eléyìí ọlọ́run bá fẹ́ jẹ́ kó yé wa nípa alukur'an karim alakọ̀kọ́ gbólóǹtọ́ wà nínú àyà yìí òun náà ni alẹ́ akù ni gbólóǹtọ́ nínú àyà yìí alẹ́ akù ó nínú orúkọ ọlọ́run ní sọ ismun min asma ilọ ó kọ ọlọ́run ń jẹ́ kí ni ọ alẹ́ wàlẹ̀ àpò. sọ ọlọ́run ni ẹ lọ́ọ́ mà wípé ọlọ́run ọba yìí ó ní jẹ́ kí ni o àlẹ̀ àkù ọlọ́run gẹ́gẹ́ ó kọ́ ọlọ́run jẹ́ kí ni o àlẹ̀ àkù nǹkan tó ń pè ní àlẹ̀ àkù ni asábìt nǹkan tó fìdí múlẹ̀ tí ò lè mì rárá tó dúró dáadáa tí ò lè mì òun náà ń pè ní àlẹ̀ àkù bọ́lá wọn bá ti wá jẹ́ pé ó kọ rẹ̀ ń jẹ́ àlẹ́ akù bẹ́ẹ̀ náà ni kùránì náà ọlọ́run ọba máa pè ní àlẹ́ akù kùránì ọlọ́ni wàkúlí já àlẹ́ akù wàzá akọlìbáàtì. so kùránì lọ́lọ́run sọ mẹ́ẹ̀ òdodo ti wá yẹn ni kí ni ọ kùránì bẹ́ẹ̀ pé ànábì náà ní àlẹ́ akù ẹ̀ tó fìdí múlẹ̀ ló iṣẹ́ rẹ̀ ó ṣe kí ni ọ ó fìdí múlẹ̀ so nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí a lè pè ní kí ni ọ alẹ́ akú ṣùgbọ́n akú gangan nínú ìtumọ̀ ẹ̀gẹ́ bá sọ fún wa nǹkan tó fìdí múlẹ̀ ni so a sì máa jẹ́ òdodo òdodo tó òdodo Islam náà alẹ́ akú ni so wábìlẹ̀ akí anzal náà. ọlọ́run ní anzalnau aṣọ kùránì kalẹ̀ bìlẹ̀ ákì àwọn àbá kan nínú túmọ̀ tí wọ́n mú wa ni pé lí ìsbà tilẹ̀ ákì láti wá fi kíni o ìdí òdodo múlẹ̀ sọ aṣọ kùránì kalẹ̀ kíni ọ bìlẹ̀ ákì bí ìsbà tilẹ̀ ájílí kíni ọ ìsbà tilẹ̀ ákì ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tí àwọn àfáà sọ fún wa nìyẹn ìtumọ̀ mi ni pé wàbílẹ̀ áàkì kíni a ọlọ́run ni wàbílẹ̀ áàkì anzanahu aṣọ kùránì kalẹ̀ dẹ́gbẹ́ gbogbo ohun tí ń bẹ nú ẹ̀ pàtà yẹnyẹn kí o òdodo ni ìlọ́lẹ̀ wà nù kùránì kò ju nǹkan méjì lọ alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀. òun ni ìdájọ́ àlè òkùnmù ìdájọ́ ẹ̀sìn ìgbàlọ́wọ́ àánú kùránì nu gbogbo ìdájọ́ tó wà kùránì a pé ẹ o lè kágé lọ́wọ́ ẹni báyìí ká báyìí kẹ́nìkan wá sọ pé òun fẹ́ fọ́ọ̀tì ìdájọ́ yẹn gbogbo ìdájọ́ nù kùránì ó jẹ́ nǹkan tó wà déédéé lọ́wọ́ àmẹ́. wà kùránì ni pé ká nǹkan fún yàn ká sọ pé ti ẹ̀ńtọ́ dáre o ntọ́ wà ń bẹ̀rẹ̀ àlìjánná ntọ́ wà ń bẹ̀rẹ̀ o ànábì kan ti wá tẹ̀tẹ̀lẹ̀ rẹ̀ yẹn ń pè ní kọ́bárù àlè ukumu wà lẹ̀ kọ́bárù méjì tó wà ní kúránì nu kò ju àlọ́ gbogbo information wa nínú kúránì wa ní gbogbo rẹ̀ lọ jẹ́ òdodo ẹni tó sọ pé irọ́ lélẹ́yìí ọlọ́nkọ́ ló dá sánmà irọ́ kò sí àlìjánná kò sí àlọ́ ìsọ́bẹ̀ ó ìwé kúránì asọ̀kalẹ̀ kọjá wípé gbogbo ohun tí ń bẹ nù rẹ̀ yóò máa ṣe kí ni o yóò máa jódodo. sọ́dọ̀dọ̀ pé wàtá mẹ́tì kẹ́límọ́tò rọ́bìkà sídìí kan wà àdìlà méjì ló kójọ yẹn gbólóhùn ọlọ́run ọba rẹ̀ ti pé sídìí kan gbogbo ohun tó jẹ́ information níbẹ̀ òdodo ni wà àdìlà gbogbo ohun tó jẹ́ ìdájọ́ níbẹ̀ déédéé ni so ìtumọ̀ kanu méjèèjì yẹn inú gbẹgbẹ kùránì o asọ̀kalẹ̀ kí ni o lí ìsìbàtìlẹ àkè sókèlè bánu ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kùránì asọ̀kalẹ̀ bìlẹ̀ àkì èyí tó jẹ́ wípé gbogbo ń tọ́ wà nú ẹ̀ pàtà yanyan kí o òdodo ni sọ. So, wabilẹ̀ áàkì. so wabilẹ̀ áàkì nazala bilẹ̀ áàkì nazala bilẹ̀ áàkì. kùránì sọ̀kalẹ̀ bilẹ̀ áàkì lẹ́yìn tó yẹ pé òun àtòdodo jọ wà pọ̀ nígbà bó ti ń sọ̀kalẹ̀ yẹn òdodo ò lè kú ò lára rẹ̀ àwọn méjì lọ igi ni ó wọ́n jọ wà pọ̀ ni so òdodo dẹ̀ nìyí lam yakọ̀wù fi ìtẹ̀gì yìí ronú wàlá tẹ̀tì tí di jó dodo ìyípadà ò lè dé bá pàṣípààrọ̀ ò lè dé bá so ọlọ́run bá ṣe kùránì pé ó sọ̀kalẹ̀ ní nǹkan tó jẹ́ wípé òdodo ti wà pẹ̀lú ẹ̀ kò ní di kíni o kò ní di àlékún kò ní di kíni àyọkúrò tọ́lọ́run bá ń ṣàlàyé nìyẹn so àwọn afáwa ṣàlàyé fún wa yìí pé tá a bá wo bẹ̀ yẹn ọlọ́run gbé bilẹ̀ aki síwájú bọ́lá bá ti sọ báwọn ó ti ṣe nǹkan kan tí wọ́n ń pè ní taokid ó ti ṣe kọ́sírù nìyẹn bitekdi tí wọ́n bá ti nǹkan síwájú báyẹn omi ìgbé kínní yẹn ó sọ pé ó lágbára nìyẹn kò sí nǹkan míì tó fún àfikúnra ní tó jò dodo lọ tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ lè bá rọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ kúránì báyìí kẹ́nìkan wá sọ pé ah ibi kúránì jẹ́ òdodo fún ninety nine percent point nine kùránì kọ́lé yẹn wọ́n sọ wọn yóò ní ninety nine percent point nine rẹ òdodo ní tòótọ́ kọ́ wa ní ibì kan wà tí èso òdodo kò sẹ́ni tó lè jáde ló lè sọ bẹ́ẹ̀ fún un. tọ́lọ̀ máa ń sọ nìyẹn kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ tó yà pé ìwé dáhùn yẹn bá pè ní ìwé mi ẹ̀ wọ́n pé eléyìí bẹ́ẹ̀ àwọn dọ́gbọ́n kọ́ ni eléyìí bẹ́ẹ̀ àwọn dọ́gbọ́n ṣe kínní kan ni so kò ní bára wọn mu ìwà ṣe irú ẹ̀ irú ẹ̀ ò sì fún Kùránì so látara tọ́lọ̀ wọn bá gbé síbẹ̀ tọ́lọ̀ wọn bá ń sọ nìyẹn nam. نعم ọlọ́ni wa máa arsalnaka ọlọ́ni àárán wa nàbí níṣẹ́ ìlà mubashiron wa nadhir gbogbo àwọn anábì ọlọ́run náà ni iṣẹ́ lọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́ nìyẹn sọ iṣẹ́ lọ́wọ́ gbélé gbogbo àwọn anábì ọlọ́run lọ́wọ́ nìyẹn àtẹ̀bùsírù wálé ìgbà ẹ ń bá ṣètò ọlọ́run kí wọ́n fún ní ròdùnú pé yóò jẹ ní àlìjánná ẹ ń bá yàpọ̀ ọlọ́run kí wọ́n sọ fún pé yóò jẹ ẹni iná bí iṣẹ́ dáwà náà ti rí nìyẹn àtàgbé dáwà dání tá a bára àwọn tó ń ṣètò ọlọ́run á máa sọ fún wọn ni ká má ṣe dáwà kọjá àlà ló pé ẹni tó bá ń kà fara mùsùlùmí ó ń ṣe dáwà kọjá kí ni ọ àlà tó bá jẹ́ mùsùlùmí ṣe ìsìbátù ìsìláàmù rẹ̀ pé mùsùlùmí ni ní tó bá fẹ́ kọ́ mọ̀ tí ò tí ì mọ̀ ṣàlàyé ẹ̀ sọ ẹni tó bá jẹ́ kèfèrí jẹ́ kọ́ mọ̀ wípé tó bá kú sórí kúfúrú yóò máa jẹ́ ẹni tí yóò máa lọ nù náà sọ ẹ bá kú sórí ìṣe kèfèrí yóò lọ nù náà ẹ bá jẹ́ mùsùlùmí ẹ máa ṣàlàyé pé ìtọ́ ń ṣe yìí o ìtí ó mú ọ wà lìjẹ́ náà ló ń ṣe èyí ló eléyìí náà tún pélé ikùn tún pélé ikùn tún pélé ikùn sọ iṣẹ́ tí àwọn ànábì ọlọ́mọba tí wọ́n wá nìyẹn láti wá ṣe kí wọ́n wá fáwọn tó bá ń ṣe dáadáa ní ròdùnú àwọn tí wọ́n bá ń ṣe àìdá kí wọ́n sọ ma pé ni o iná ni wọ́n wọ̀ ìyàgbẹ́ ẹtí ìbá ti ṣe mùsùlùmí wáàsí tá a fẹ́ ṣe fún ni pé sọ́ra kọ́ ọmọ bá wọ̀ náà ẹtí ìbá ti ṣe mùsùlùmí gba ìsìláàmù kọ́ ọmọ bá ṣe kí ni o kọ́ ọmọ bá wọ̀ náà ẹ bá ti jẹ́ mùsùlùmí lọ́dọ̀ wa sọ a máa wà ní ṣọ́ra nípa pé ṣe àwọn kíní kó má ba ẹ̀sìn rẹ jẹ́ àwọn eléyìí má ṣe eléyìí kíní o kó má ba ṣe kíní o kó má ba ba ẹ̀sìn rẹ jẹ́ sọ eléyìí lè bẹ̀sìn ẹ jẹ́ eléyìí ṣàwọn eléyìí kí ẹ̀sìn rẹ ó lè lékún sí i dáadáa tó bá tún ṣe eléyìí náà kún ó tún máa ó tún gbà láàdá tí ó pọ̀ sí i dáadáa a máa ṣe ìsìbátù ẹ̀sìn rẹ̀ a máa sọ pé nǹkan tó lè ṣe ni o tó lè bá sin ẹ̀jẹ̀ nìyẹn so iṣẹ́ táwọn ànábí ọlọ́run ọba tí wọ́n wá ṣe lélẹ́yìí ó ní atẹ̀sír wàlẹ̀ ìgbà káwá ni ní ròdùnú kádẹ̀ wá ṣe ni ọ káwá kọ̀ fún un ní níbi pé ẹni tí ọba ti ṣètò ọlọ́run káwá ṣàlàyé fún yìí pé káwá wọ́nu ẹ̀ wípé ìyá ń bẹ níjọ́ ìgbéǹde alkiyama so ibi táwọn adó lórí tẹ̀sír ní òní ni so a máa bẹ̀rẹ̀ ibi tó tẹ̀lé ní ọ̀la àbẹ̀lọ́run ìta gbọ́kọ́lọ́jọ́ kò ṣe wá láǹfààní kọ́lọ́ jẹ́ kó wúlò fún wa subahana kan náà hamdi shalala ila ila an astaghfiruka wa atubu ilẹ̀. tẹ́bà ṣàlàyé dáadáa ibi wà bìlẹ̀ hàkì ẹ̀ǹzẹ̀mínà wà bìlẹ̀ hàkì ẹ̀ǹzẹ̀mínà gẹ́gẹ́ bá ṣàlàyé àwọn ìyàtọ̀ tó máa wà nù sẹ́ńtẹ̀sì méjì yẹn pé ẹ̀ǹzẹ̀mínà wà bìlẹ̀ hàkì wà bìlẹ̀ hàkì ìgbà àlàyé tó máa lẹ̀ dáadáa ń bẹ̀ sọ. ọlọ́run ẹ̀fọn àmín aláàkọ́ná àlàyé tá à ń ṣe yìí àlàyé àwọn àfáà wa òun náà ni à ń ṣe so nǹkan náà afáwa dẹ̀ máa ń dé kó yé wa ojú yí pé nínú kùránì tá a bá ti rí gbólóhùn kan tí wọ́n lò lákọ̀ọ́kọ́ tí wọ́n tún lò ní kíni ọ ẹ̀ẹ̀kejì gbọ́dọ̀ ọkọ mọ̀ ni pé làbúdà mínà tàgọ́ yorùbá a gbà pé ìtumọ̀ wọn gbọ́dọ̀ ṣe kíni o ó gbọ́dọ̀ yàtọ̀ síra wọn nítorí pé ọlọ́run ọba ò lè máa mú nǹkan wá kó wá máa kàn máa ṣe repetition láì ṣe kíni o láì nítumọ̀ so ní tó wá kú ni pé àwọn apá wa náà ni wọ́n abẹ́rẹ̀ sí wo pé kíni kátà lè túmọ̀ rẹ̀ lè lórí so àwọn tí wọ́n tán dẹ̀ wá mú wá òun náà ni mo ṣàlàyé fún wa yìí wípé anzanaahu aṣọ kùránì kalẹ̀ so aṣọ kùránì kalẹ̀ so àwa ní bẹ̀lẹ̀ hàkì ẹni pé òun sọ anzanaahu àwọn ọlọ́run ọba ẹ̀yẹ́gídá aṣọ kùránì kalẹ̀ àgbẹ̀ nítorí òdodo báyẹn máa jẹ́ pé nítorí òdodo yẹnni pé li isbat al-haqq ọdún máa dàgbọ́ wọn pé láti lè fò òdodo múlẹ̀ ṣùgbọ́n kùránì nazala òun sọ̀kalẹ̀ wà má àwù báyìí wọn máa túmọ̀ sí wà má àwù al-haqq idanuzuli òdodo wà pẹ̀lú ẹ̀ níbi ogi ni o bó ti ń sọ̀kalẹ̀ sókèlè ní sinmi a sọ̀kalẹ̀ nítorí kí ni o òdodo. So ó wá ṣe ìsìbátú kí ni o òdodo ó wá sọ̀kalẹ̀ létí kí ni o òdodo wà pẹ̀lú ẹ̀ nígbà tó ṣe kí ni o tó ń sọ̀kalẹ̀ so clear ní sinmi báyìí kò sí nǹkan mi dẹ́tun wá mú wa tí ó ṣe kí ni o tí ó jẹ́ òdodo mọ́ in tó ti wà nú ẹ̀yẹn nìkan ní kí ni o òdodo ó wá ṣe òdodo yẹn wá ṣe ìsìbátú kí ni o òdodo òdodo méjì wá yàtọ̀ síra wọn ní sinmi báyìí òun wá pẹ̀lú òdodo ó wá pẹ̀lú kí ni o òdodo èèyàn méjì já báyìí èèyàn méjì já ẹ̀dígẹ́ ní sáà ẹ̀ àwọn èèyàn kan ò sí bẹ́ẹ̀ wá ní kí ló fa ìdí ìjà wọn èmi wá sọ pé ẹni ìlọ́wọ́ kọ́ gba ẹni ẹni tí ọ̀rọ̀ tèmi sọ yẹn kí ló wá ṣe o ọ wá ṣe ìsìbáàtì òdodo ó gba létí ẹ̀sìn ni o ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gángan ni ẹni kí ni o sebe jalo sira o kile sira ma o so sumana kalan bɛ o. ìgbà tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa dáhùn alẹ́ kan yẹn pé káwárí bí abí mùsùlùmí kan tó yẹ pé bóyá àwọn bí àṣìṣe kọ̀ọ̀kan wà nínú ìṣesí rẹ̀ bóyá ó mu ọtí ni àbí ó ń ṣe àwọn ẹ̀kan ṣùgbọ́n kò tí ì náà sọ pé bóyá àwọn òkè ṣé èèyàn lè máa fún irú ẹni yẹn náà ní ìró láì tí epo bóyá tù. sọ̀nà mi wà lámì ààyè fún mùsùlùmí nírò iná sọ láì ṣe pé bóyá ó tí ì jẹ́ ẹni tó kú sọ nǹkan tá a máa jẹ́ kó yé mùsùlùmí ni wípé tó o bá kú sórí àwọn ẹ̀ṣẹ̀ yìí ó ṣeé ṣe kọ́lọ́ọ̀ mọ́ forí jìn ọ́ kọ́ wa jẹ́ nìyẹn yàtọ̀ láàrin méjèèjì kèfèrí tó bá kú sórí kèfèrí yóò ṣe kí ni ọ yọ wọ̀ náà mo rẹ̀ sọ̀tàn kan fún aláìpẹ́ pé ẹnìkan ó sọ fún kejì rẹ̀ mo bàtọ́ bá ti ń sin lọ́ntàn tiẹ̀ tó bá ti ba bá ibi kí ni ó ti ba ibi aburú ìyẹn náà ń kírun o ó ń kí bó ti rọ̀ lọ́rùn ó ń yẹ bó yọ bá ń bi aburú yọ bá ah ìwọ gbogbo ìgbà lọ́wọ́ ń sa aburú ni lọ́ba ọlọ́run ò lè forí jìn ọ́ láéláé wọ́n ti jọ́mi dàlí kíámà ọlọ́run ẹni tó sọ pé ìlè foríjì yẹn mo foríjì ìwọ gangan sẹ́ tó ṣe yẹn ọ̀rọ̀ tó sọ yẹn ti ba gbogbo ẹ̀ jẹ́ ṣe jẹ́ pé àwọn táwọn ṣe dá wà láti máa ṣe sùúrù púpọ̀ ṣé ní sinba a fẹ́ pẹ́ àwọn yẹn sórí ẹ̀sìn ni àwọn gangan ọkọ máa bẹ̀rù lórí ara wa gangan pé bò làwọn gangan lọ́n ti fẹ́ gba ìbádà tiwa gan àgbọ̀dọ̀ kọ́wọ́ ju yọ pé àwọn náà ti wá jọra wa lójú pé àà wọ́n èmi ti kó náà ọdọ pé wọn ti ẹni kọ́kọ́ máa kó máa pé wọn jẹ kèfèrí náà ara <laughs> wọn máa bẹ̀rù ni gbogbo gbà pé Ọlọ́run jẹ parí ẹ síbi dáadáa sàn tó bá kún yẹn náà ó máa káànù wọn àwọn tí o ti gbà yẹn ó máa káànù wọn kí ni kan ní o jẹ wọn ó ti gbà bẹ́yìn náà ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ bá wà lórí nǹkan mi dẹ́dẹ́ bẹ́yìn náà ti máa wà ń gbà mí kóńtó mi kábìlù sọ bẹ́ẹ̀ ti wà ń gbà mí lẹ́yìn náà ti wà ọlọ́sọ̀rọ̀ bá wọn tẹ́jà mùsùlùmí bẹ́yìn náà ti wà tẹ́tẹ́lẹ̀ náà nù kọ́nà tó bọ́nà mọ́ yín bẹ́ẹ̀ òsì wà bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ àánú ọlọ́run ọlọ́run ṣe fún yàn èyàn ò lè mọ àánú yẹn èyàn ò lè mọ títóbi ìdáyà tọ́lọ́run fẹ́ lomi ẹlòmí ọmọ títóbi ìdáyà tọ́lọ́run fún yóò tún àmọ́ fi sakọ tọ́lọ́run ò dẹ̀ fẹ́ lomi ẹ̀dọ́lọ́run ọba òfun yẹn ọmọ gbà pé kọ́lọ́run gba ìdáyà yẹn kó lọ́wọ́ rẹ̀ ẹ̀dọ́lọ́run ọba òfun ọmọ bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́run fún ọlọ́run ni wọ́n fún yàn tó bá dẹ̀ fẹ́ nìkan ní ìsinmi gbogbo nǹkan tó ń ṣe yóò yí padà yóò dẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ sí ma kábàámọ̀ lóhun kan tó ṣe sẹ́yìn yóò sì mọ̀ ṣe yóò sì mọ̀ ṣe dáadáa so bó tẹ bóyá káwa mùsùlùmí ó wà nìyẹn kẹ́ pé káwa máa sáré á máa ṣe bìbìbìbì káwa máa sáré máa bá ẹtí o ẹtí o tẹ̀tún wá tún sẹ̀sìn kan ẹlòmí ò tún sáré lọ títún ah, ẹlòmí ò tún máa wẹ òní ẹni tó jẹ́ pé e, ìtẹ́ ọlọ́run ní bá káàkiri ní gbogbo ìgbà ní gbogbo àsìkò tó gbọ́ kan ní àwọn kinní kéékèèké kan yóò tún máa wo bí ẹtí bí kóhùn òmúdà kóhùn òge lórí sọnù ah ọlọ́run kò sànù o <laughs> náà. sọ́wọ́n ẹ̀ question mi ni pé lórí sùjádà tó sùn láti yẹ pé àwòrán kàbá bí masjid nabawi ó wà lórí ẹ̀ ìgbé sàlẹ̀ fi kírun pé abá lè fi kírun. so asajada, ó náà nìkan tá a máa ń tẹ́lẹ̀ lẹ̀ tá a máa fi kírun so àwọn kan tá a máa ń tẹ́lẹ̀ tá a máa fi kírun àwọn ìjọba wa ya bíi mọ́sálásí kàbá sórí ẹ̀ ṣé ẹ lè máa dúró lórí ẹ̀ kó máa fi kírun àwọn mistake sí àwọn tí wọ́n ń máa kọ nǹkan tí wọ́n ń ṣe nìyẹn àbáwọn tó ń design nǹkan kò yẹ kí wọ́n máa ya mọ́sálásí kàábà kéèyàn wá wá sọ pé orí ẹ̀ lèyìn ó ti máa dúró tí ó ti máa kírun torí pé kí ni o kí ní ìlà àpọ́nlé sọ ó jẹ́ nǹkan tó ní àpọ́nlé ẹni wọ́n dẹ̀ fẹ́ dúró lórí ẹ̀ ọmọ lè tọ̀ sórí ẹ̀ ọmọ lè sìn So, sọ́dọ̀ àlèyà nǹkan tí ọ̀rọ̀ bá jẹ́ pé kò ní ẹ̀mí bí igi bí fúláwà bí ilé ṣùgbọ́n tá a bá yà náà àwọn ẹ̀yà kan ó jẹ́ kí ni o nǹkan àpọ́nlé lọ́yẹ̀ kọ́ jẹ́ kò yẹ kọ́ jẹ́ nǹkan dáa pé kí ni ọ àwọn àmọ́ ṣèdọ́jọ́ kọ́ àwọn afáà sọ wípé tí àwòrán bá wà lára nǹkan tá a bá lè sọ di tá a fi máa nu sẹ̀lẹ̀ nu ọ̀nà tá a fi máa wọlé àwọn afáà gbà pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ká máa fi nu sẹ̀ ká máa fi wọlé ó yẹ kó gbà pé kí ni o àti yẹpẹrẹ rẹ̀ ṣùgbọ́n fọ́tò tá a gbé tá à ń kẹ́ tá à ń tá à ń tá à ń ṣe kí ni kaba yẹn a ó di di nǹkan mi lọ́wọ́ wa so látara bẹ́ẹ̀ kọ̀yẹ́kọ́ ẹgbẹ́ káaba lè yàn wà tẹ́lẹ̀ lẹ́ni wọn sọ pé òun fẹ́ máa dólé lórí òṣùwọ̀n pé àwòrán káaba lọ́wọ́ èní ni ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n máa ń sọ̀rọ̀ fún wa pé gbogbo tó bá ti ní àwòrán ó máa ń distract attention wa bẹ́ẹ̀ ni wọ́n ṣe láwọn mọ́ṣáláṣí mi wọ́n gbé kalẹ̀ ń dàdá pé ó ní àwòrán wọ́n gbé síwájú mímbàrí ọ̀ kí wọ́n ya gbogbo àwọn tó gbé wọn sanwó síwájú mímbàrí ẹni bá ń kírun lọ́wọ́lọ́wọ́ sọ sọ èèyàn máa wá máa sí etí ẹnì kọ̀ọ̀kan dá èèyàn lè máa fọ pé ẹni sì lówó lọ́jú báyìí lọ o sì ń da owó báyìí so àbí kàlẹ́ndà yìí jíra di mélòó èèyàn máa wù ú ata gan ata ló jẹ́ pé àwọn àpá òṣùwọ̀n náà bá ní nǹkan tó ṣe ẹ̀nìgbẹ̀yìn ààyè òun náà ni pé wọ́n máa ṣe mọ́sálásí lọ́sọ̀ọ́ dòní olónìí bí àwọn Madina bí wọ́n ti rí yẹn bí àwọn Maka ti rí yẹn àwọn àfáà sì tún takò dòní olónìí ẹ̀pẹ̀ gold ló kún ti Maka tẹ̀sí mọ́ àbàtì Madina gold ló kún gbogbo àwọn kíní yẹn tẹ̀wé ẹ̀yọ́ ilé kírun ẹ̀rọ bí tó rí gold rí ndí ọ̀dẹ̀nu tí wọ́n wò ni so àwọn afáà sì ń takò pé ànábì ni lára àmì ìgbẹ̀yìn ayé ni pé wọ́n ó sì mọ́sálásí lọ́sọ̀ọ́ wọ́n ní masalasi ko strong ni kọ́lẹ̀ bá ma kùn lọ́dà ẹ rẹ́ dáadáa tẹ́ bá ti rẹ́ mọ́sálásí ẹ ṣe dáadáa kó ẹ bá máa ẹni so ẹ ṣe kó wà tó bá ti wà òkè tó bá strong dáadáa ẹ fi máa ra sílẹ̀ ẹ fi windows ẹ ṣe gbogbo ẹ̀ sí kọ́lẹ̀ àtọ́ ẹgbẹ́ mọ́sálásí bá ṣe kí ni bí báyìí pé bí àwùjọ ti rí ẹ kí wọ́n ni káyọ̀ lè máa wà mẹ́ẹ̀kí wọ́n máa kẹ́kọ̀ọ́ mẹ́ gbogbo gbogbo àsìkò so ṣùgbọ́n báwùjọ ti rí ni wà kí ni nǹkan ńlá ni ibùn aago tẹ̀ ń wò yẹn táyà máa ń gbé síwájú mímbàrì kò ẹ̀gbọ́n gbé síwájú mímbàrì táyà ò ti ní rí ẹgbẹ́ ibi kan ẹ̀gbọ́n gbé síwájú mímbàrì bá kí lóòótọ́ lẹ́yìn ó tó ra aago tó bá aago kan tẹ̀ ń wò yẹn tẹ̀sù bá dé báyìí bẹ́ẹ̀ ni ó ní kéèyàn wò ìwọ́n àmọ́ àwa máa sí kíní ọwọ́ rẹ̀ ní láti lọ báyìí tábà ti fẹ́ kírun ká rí i pé à ń kó kúrò á ta aṣọ wa tá a máa ń wọ̀ náà gbà mí náà òun náà le díẹ̀ aṣọ tá a máa ń wọ̀ gbà mí tábà wa sọ mí ìlọsóde gbà mí tábà rí i pé a bá dé wípé iṣẹ́ tá a kó sasọ yìí ó ṣe ṣe ká lọ bọ́ọ̀lẹ̀ ká wọ aṣọ tó yẹ pé yóò ti wá lọ́wọ́ tá a fi lè kírun tán torí pé iṣẹ́ tẹ́ni yẹn ṣe lọ́wọ́ wò wípé ọkùnrin ni màá tún gbéṣẹ́ màá gbàṣọ mi fún jọmọ so ó ṣiṣẹ́ dáadáa <laughs> so ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ kọ́ lọ́n kó sànù tí a ti ní kíni ẹ̀wọ̀n ra ka síbi kan ni yóò dẹ̀ wà na a o tún dá eléyìí tún burú wọn dúró kó wọn kọ ọkọ alọ́ọ̀lù síbẹ̀ yóò tún máa dúró lé lórí ọ̀dà ara ìsì àánà nìyẹn sí yẹn kọ́ ka síbi kan kọ́ra fílẹ̀ ń bẹ̀ ẹ̀dígẹ́ ni nam o lè rán nǹkan bò lójú tàbí kó wọn bí ó ti há kúrò ń bẹ̀ ó lè há kúrò ń bẹ̀ pẹ̀sẹ̀ wọn arán nǹkan sí tó bá há tán tó bá dẹ́kun ara nǹkan sí i sọ látara bẹ́ẹ̀. naam sẹ́bẹ̀rẹ̀ wa ti dán namba orijan namba tiri ni olùdé subahana kanna bẹ amdi asharala ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.